محمد سبحانه وبحمده صلى الله تعالى عليه وآله وصحبه وسلم pẹ̀lú ìgbọ́lọ́ ìjòkó ìdánilẹ́kọ̀ọ́ ẹlẹ́ẹ̀kejì lórí ló bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn bàbá ẹ̀ṣẹ́ Dr. Sharaf David Ọ̀wájí fún àwọn tí àgbàmà àwọn àtàwà dáadáa ìkánná àwọn olùmọ̀ ẹ̀sìn ìsìláà ní ìlú Nàìjíríà tí wọ́n tún jẹ́ olùmọ̀ọ́gbà nípa pípéwò ìgbà ní West Africa níbi ọ̀pọ̀lọpọ̀ orí ìmáwá lọ́kàrà tí wọ́n mú láti ìlú Sudan ní ẹ̀yìn tí wọ́n kò ní ìlú Benin àti obìnrin tí wọ́n lọ sí ìlú Sudan àwọn gbàgbẹ̀ lọ́wọ́ ní ìlú ọmọ Muhammad sallallahu alaihi wa sallam tí gbogbo wa tí ẹnu ń sàmà pé kí aláìsí wọn fún wa obìnrin bàbá ni wọ́n fi kọ́ àgbẹ̀yẹ ẹ̀sìn ọlọ́mọba àlẹ́kẹ́ láti ọmọ àti ọmọ sókè ìdìbò láàrin aláìsí pẹ̀lú bàbá ti jẹ́ sí ilẹ̀ nàìjíríà tí ò ní pẹ́ rọrọ ogún ọdún báyìí tí wọ́n ti parí ìgbẹ́jọ́kọ̀ ni wọ́n ti ń fún ìtì ilẹ̀ dáhùn ẹgbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ni wọ́n ti ń fún ọ̀tá tí wọ́n ti ń fún gbogbo ẹni tẹ́lẹ̀ tí ó bá hàn wípé ó fẹ́ ní àgbẹ̀lẹ̀ òsì ọlọ́wọ́n bá àlejò wọ́n fún láyé láti wá kọ́ àgbẹ̀lẹ̀ òsì ọ̀rọ̀ náà ni wọ́n fi ń gbéra láti dájú lónìí ní ìlú Ògbómọ̀ṣọ́ nítorí tó fẹ́ sí àpàdé fún àwọn ọmọ ìlú ẹran ọlọ́run mùsùlùmí àkọlọ̀ tí wọ́n ká ilé fún iṣẹ́ dáadáa fún wọn tó ká fún tí ó ti bẹ́rẹ̀ sí àmà fún wọn. àpẹ̀lú ìgbọ́n náà àwọn ohun tí àwọn ọ̀rọ̀ ń fi ìgbéyàwó náà ni tí a ti gbọ́ oríṣiríṣi nípa rẹ̀ ní àkàrà náà الأحكام الفقهية المتعلقة بالنكاح أو بالأسرة والأجر إسلام وكتب القرآن كامل عن غير وسائل كلام قلب كبير وكبير وسيلة جزاكم الله خير وأحسن الله الحمد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا صلى الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد السلام عليكم ورحمة الله وبركاته ẹgbẹ́gbẹ́ nínú ìjọra ńlá ilé ìjọba ti fọ́ mi rẹ̀. Iná lè fi ṣe ọlọ́run fún ọkùnrin láti fẹ́ yà wò. Kíkẹ́ lọ́wọ́ obìnrin láti dùkọ̀. Wọ́n lè máa ní ìdára ìṣiṣẹ́ tó. Àbí tó bá lọ́kùnrin bí jẹ́, ó ti tó ti pẹ́ nílẹ̀ abẹ́ni kankan fẹ́ níyàwó kò lè kọ́nu sẹ́ẹ̀sì kankan dànù. wọ́n máa ń ma irú ìyàrá ńlá tó mọ̀ bá ti kú. wọ́n bí wọ́n lè dáàmú. òbí tí wọn náà bá wò wọn láwọn obìnrin kì í jẹ wọn náà ẹlẹ́gà wọn kí ló kí ìjẹ́ fún wọn ní ọkọ. lánàá ló mọ ìjẹ́ ńlá eléyìí tọ́lọ̀ wọn ẹlẹ́gà wọn tó ṣe fún ọ nípa pọ́jì lọ́kọ̀. ṣùgbọ́n òwe lárúbáwá kan òwe lárúbáwá kan ó fi hàn wá ìyá máa sánà láti ní nǹkan ìyá máa ṣe wàhálà púpọ̀ láti ní nǹkan tí nǹkan náà bá wá bọ́ sí yìí ṣe gbogbo ẹni tó bá bọ́ sí fún yín máa ṣe máa máa kàn ó gbìyànjú láti níyàwó ọlọ́dún wa ní òun níyàwó ìfi gbogbo ẹ̀yin tẹ láǹfààní àti péyàwó náà lẹ́ẹ̀ lè sọ ìyàwó kọ́ máa bẹ lọ́dọ̀ ọ̀yin débi wípé ikú nìkan ni wọ́n yà yìí. wọ́n náà tó sábà kó lọ́kọ́ kì í ṣe dáadáa òun náà ní kọjá wípé ikú nìkan ni wọ́n yà wọ rẹ̀ nítorí pé èèyàn kì í mọ ẹyìn kan tí èèyàn ń wá lẹ́yìn ìgbà tó bá tẹ̀yàn lọ́wọ́ ìná ìlú fà ló fi jẹ́ pé ní kí ìdẹ̀ra bá bọ́ sí lọ́wọ́ kì í ṣe gbogbo wọn ní máa máa lò lọ́pọ̀lọpọ̀ lẹ́yìn ìgbà tá a ti lọ́kọ àwọn adáadáadáa táwọn obìnrin máa ń wulẹ̀ ọkọ tí wọ́n fi máa ń jọkọ wọn lójú. lọ́pọ̀ wọn máa bí bàbàrà wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn adúrọ́pọ̀ wọn máa ń fi irú àwọn ẹ̀fọ́ bẹ́ẹ̀ wọn máa bí apara wọn lò. púpọ̀ nínú àwọn ẹni tí ó ti gbọ́dọ̀ ti sàánú wọn pẹ̀lú ìyàwó sẹ́yìn àwọn ẹni tí òbí ní bínú lọ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ìyàwó máa wò. lè ló fà á ní alẹ́ tí orí bí yánpọnyánrin ti ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ lọ́bi tí orí òjò kọ̀ wọ́n lọ́pọ̀lọpọ̀ lábẹ́ òfin ọlọ́run bá wa àti màdájú káká tí mo gbéyàwó kan lọ́kọ yìí sáàsà ẹ̀sìn ni. النبي صلى الله عليه وآله وسلم وللأنبياء وسنتي فمن رغب عن سنتي فليس مني káfẹ́yàwó ká lọ́kọ ìlànà Ànábì sallallahu alaihi wa sallam. ẹnikẹ́ni tó bá dákìtì àkọ́tọ́ kọ́yìn sí ìlànà Ànábì lọ́wọ́ fẹ́ kò lè tọ́ka nínú ọmọlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wa alihi wa sallam. ajé kí gbogbo ìsẹ̀mí tí wà sí ìyàwó àtọkọ rẹ̀ jẹ́ ìjọsìn ìsẹ̀mí ẹ̀sìn náà lópin ìgbà tó bá jẹ́ pé gbogbo dáadáa tó ń bá ṣe síyàwó rẹ̀ kò lẹ́mi pé òun ti ṣe dáadáa ni ó máa gba dáadáa àwọn olùmọ́ni kò tó kọ́ ọmọ náwó níyàwó rẹ̀ kọ́ ọmọ ṣe dáadáa síyàwó rẹ̀ láì jẹ́ pàníyàn tó dáa tó jẹ pẹ̀lú rẹ̀ àníyàn tó dáa tó tún gbọ́dọ̀ jẹ pẹ̀lú rẹ̀ nítorí pé máa dé nìkan eléyìí gbòòrò sí ìmáàmù Bukhari àti àwọn méjì jáde ẹ̀sùn ti sọ̀rọ̀ bá àdìsẹ́ làbíyàn pé tóbi tó ní òkèlè. tó gbé síyàwó rẹ lẹ́nu tó bá lẹ́mìí wípé òun fẹ́ wá ojú ọlọ́run yóò tún jẹ́ sára àwọn ọlọ́dọọlọ. Ẹ̀jẹ̀ bá wọn lánìí àyẹ̀kọ́. Lọ́sẹ̀ dàbí ìgbà tó ti pọ̀ nánà dànù. Ó lè bàjẹ́ sára àwọn ọlọ́dọọlọ. Ó tún lánìí ẹ̀tọ́ dà pẹ̀lú owó tọ̀ náà yìí. Àkọ́nà kọ̀ àwọn ẹ̀kọ́ pọ̀ pé káwọn obìnrin ọmọ nípa bó ń ṣiṣẹ́ sí ìjókòó wọn pẹ̀lú ọkọ̀ ṣe. nítorí pé ní tó dájú sí ìrírí ayé ti hàn wá nìyí pé obìnrin máa ní ìkópọ̀ ayé rẹ̀ máa ga lọ́pọ̀lọpọ̀ lọ́dọ̀ ọkọ̀ tó fẹ́ ṣáájú kó tó di kórì fẹ́. àmọ́ tọkọ bá ti ṣe ọ̀tà ìṣe ọ̀ ọba ti kó lọ sílé rẹ̀ tàì kó lọ sílé rẹ̀. Iyì àpọ́nlé gíga tó níhùn yóò dínkù. nítorí pé gẹ́gẹ́ bí tí mo ti kọ́kọ́ sọ ní nǹkan tó ń wá lásìkò tó ń wá iyì rẹ̀ máa pọ̀ ju iyì rẹ̀ lọ lẹ́yìn ìgbà tó ti ọ̀ lọ́wọ́. gbọ̀ngàn mọ́tò rẹ̀ tọ́lá ti gbọ́ sí títí tó ráwọn ẹni tó ń wa mọ́tò kọ́lọ́ ọmọ kọ́lọ́ mọ́tò ìpa mẹ́tẹ́mi náà tó ra mọ́tò jẹ. wọ́n ní sèyàn ọ̀kọ́ lérí tó bá ti rí àwọn ẹni tó nílé ọlọ́run oníná ló lé láyé yìí ọba ti wá di pé ọlọ́run ra mọ́tò fún ọ. ìwọ tọ́lọ̀ ra mọ́tò fún ló ń jáde nínú mọ́tò lọ́jọ́ kan kó fẹ́ wọnú supamákẹ̀. ọwọ́ á fi mọ́tò rẹ lẹ̀ lórí ike ń ṣiṣẹ́ kí wà lẹ́nu ẹ̀. o sì mọ̀ pé nàìjíríà wọ ìṣẹ́rù ẹ lẹ́rù. ìwọ tọ́ ń bẹ ọlọ́ọ̀dá kọ́kọ́ ra mọ́tò fún ọ wọn náà ló gbé mọ́tò lọ síta gbangba níwájú gbogbo ayé ló kọ́kọ́ fẹ́ ra nǹkan níbi tí wọ́n ti ń tajà ọwọ́ ìpínlẹ̀ ni ti ń ṣiṣẹ́ lọ tí kì í sì tó wà lẹ́nu ẹ̀ kò sí rọrùn pátákó rongodo lẹ́ni tó fẹ́ yọ ọ́ yà ọmọ yìí rẹ ọmọ yìí rẹ máa ọmọ ṣé kó di ìwọ fẹ́yàwó ó ṣe ti gbẹ́lẹ́pọ̀ ọmọ ń sọ pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ àbí gbẹ́lẹ́pọ̀ ń bára rẹ ń sọ lẹ́yìn ìgbà tó ọba tuntun ọ̀dà sọ borí ẹ̀ka ọmọ bá lọ sọ ìyàwó láyè kúrà lébo kò sí tó lè ṣe fún mi láyè ọlọ́ọ̀ mẹ́jọ ní tí fi fọwọ́ lọ mú màláìka àárẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ti ọ lọ́wọ́ àbà yọ̀gbà

ṣe ike wọ́n ti máa bára wọn sọ sílẹ̀ ike jẹ́ tó ń bá lọ lọ́kọ wọ́n kọ́ ní dájú pé ẹni tó ń fẹ́ ẹni tó ń nífẹ̀ẹ́. tó bá ti wá lọ́kọ nǹkan wọ́n máa ṣe tọ́tọ́ tó rúkú dọ́gba. ìwọ́n kan náà lọ́wọ́ máa pé kí wọ́n lọ já ma tí mi lọ bá wíwá tí bàbá mi máa fẹ́ ya ọ̀fẹ́ lọ́kọ ni. tí bàbá mi máa fẹ́ lọ́kọ ni kí ló ń pera rẹ̀. ìwọ́n kan náà eléyìí túmọ̀ sí pé ìrírí ayé ti hàn wá pé tí obìnrin bá ti wọlé ọkọ nítorí dáṣú olóyìn tó ti wà ní manage level manage level tó ti wá wà yìí ìwọ ló wá ṣe nǹkan tọkọ rí ó ti wá kà ọkàn ló fi rí ilé rẹ̀ jókòó ló fi jẹ́ pé ikú nìkan ni ọ yà yìí. àwọn tó bá wo sí ń bá ọsàn tó tó fẹ́ ọ tó bá wo àwọn mẹ́sẹ́gì tó gbé ránṣẹ́ sí ọ kó tó délé rẹ̀ tó rò pé rẹ̀ ló tẹ̀síwájú à èèyàn ti bọ́ há nìyẹn o ọ̀rọ̀ kì í rí bẹ́ẹ̀ máa lẹ́yìn ìgbà tó bì ní bá ti kó dọ́dọ̀ ọ̀pọ̀lọ́ nítorí kí ni responsibility wọ́n ti bẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin lónìí ilé ìjọ sí adúgbò fọlọ́ ọ̀hún tó kò sí kan nítorí báwa tí o ti gbẹ yà ọ̀pọ̀ ẹ̀ fọ́n tẹ́sí gbọ́dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ fọ́n fẹ́ gbọ́ níbo ló ti fẹ́ lù wọ́n dá ń fò. tó ẹni tó wà ní dáńfó tó ti níyàwó ó lè mu gàrí láàárọ̀ ó mu gàrí lọ́sùn ó tún mu gàrí lálẹ́ tani bá dúró rẹ̀ ọ̀sẹ́ni tí ń bá dúró rẹ̀. Àmọ́tọ́ wá gbọ́ bá ti níyàwó ee wọ́n á fi ọ síta ní ìrẹ́dó Nàìjíríà. Ah! gàrí níbo ní jẹ́ gbogbo wa gàrí láàárọ̀ gàrí lọ́sàn gàrí lálẹ́ màmá tẹ́lẹ̀wọ̀n àwọn ẹlẹ́wọ̀n tí wọ́n máa padà fún wọn gbà ní lọ́ba jẹ́ bá wọn eléyìí ó fi hàn wá wípé lẹ́yìn ìgbà tó ti fẹ́yàwó ó ti fẹ́rẹ̀ sọ fún kéèsì ti borí máa sá kàkà torí kí ọmọ jẹ ìyàwó torí ọmọ pa ìyàwó ẹ ọlọ́run máa ti torí rẹ̀ sẹ̀yìn lẹ́sàn yìí torí pé sẹ́yìn ọ̀gá tó bá gbọ́ máa ṣe kí ló mú yàrá ń tẹ́ pé alákàrà ẹyẹ obìnrin lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá wọlé ọkọ ẹ gbìyànjú láti máa ṣe àwọn nǹkan tí ń bọ̀ yìí ẹ máa sọ̀sọ́ kọ̀kọ́ yìí ọ̀sọ́ ẹ tọ́jú ara yìí ẹ mẹ́tẹ̀ẹ́ yẹn ni tó ṣe wípé yóò máa sanra rẹ̀ dànù sọ wípé ibi tí mo lọ náà mo ti lé yìí ẹni ìdààmú tí ó bá ti di àtúwọ̀ ọ̀dààmú ètò tí a ti sáká wọn náà ní pé àtọwọ́ rẹ̀ ní ìṣẹ̀lẹ̀ yẹn ó ti bẹ̀rẹ̀ ilé ọkọ̀ bọ́ọ̀tà láti lọ wẹ́lò mi. torí pé nígbà tí ìwọ ìyàwó ọba ti fún ọkọ rẹ lójú ó jẹ́ pé sàpàtì iná ló ń ṣe ilé ayé sàpàtì ló fara rẹ̀ lẹ̀ tàpàtì ló finú ilé rẹ̀ lẹ̀ ní tó dájú káká òun náà ní pé ìkórìíra rẹ̀ ọ bẹ̀rẹ̀ sí ní jókòó sínú báyìí ọkọ rẹ̀. èyí sì máa ń gbé àwọn gbọkọgbọkọ wọn pọ̀ tà lẹ́yìn tí ẹlòmíì ṣe bá ń wò níta lẹ́yìn tí bóyá kì í tó lẹ́yìn tí bóyá kì í yàgbẹ́ lẹ́yìn tí bóyá kì í tọ̀ nínú àwọn obìnrin tó fẹ́ lé wọ́n kúrò ọkọ rẹ̀ nítorí kó lè bá jẹ́ pẹ̀lú àwọn eléyìí tí wọ́n bá rí kò ní jẹ́ kọ́ ka ìyàwó tiẹ̀ tó wà ní olé sí kankan mọ́. ó mọ̀ ní pé àwọn ìpèníjà ti ń bẹ wájú rẹ wọ́n pọ̀ púpọ̀ ìdí nìyí o fi gbọ́dọ̀ mójútó ara rẹ gidigidi. ọ̀sẹ̀ méjì kan ti wá sí fún ọ ibi kan máa wẹ̀ ọ̀sẹ̀ méjì kan bọ́ sọ́ pé máa tọ́jú ara rẹ èyí ti kọ́ sọ fún ọ pé ilé rẹ̀ ọ̀rẹ́ kọjọ́ òbúkájà kan sọ fún pé o ò lẹ́tọ̀ọ́ kan máa gbájà kó iye sábẹ́ ẹgbẹ́ sí oríkèlè yẹn ló bí ọ̀pọ̀lọpọ̀ ayán yóò bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìrà yóò mú kí ilé yín kọ́ máa tọ̀ létí àwọn ọmọlúwàbí gbé obìnrin gbọ́dọ̀ gbìyànjú láti rí pọ̀ ń tọ́jú ìkànnà ọ̀hún ó kún sọ̀ǹgọ̀lọ̀ sọ̀ǹgọ̀lọ̀ kò sínú pàlàbí o. Bí wọ́n bá ní gígùn bí ìkànnà sùn lọ́wọ́ rẹ̀, àmì ipò ọ̀làjú ni. Àwọn ọ̀jọ̀gbọ́n wọn Abíọ́lé rè é o. Báwo wá làwọn olùkó tó ń ti rí? Tẹ̀lé ìkànnà tí wọ́n gbé sọ́wọ́. Wọ́n ló fi mi láyè sìn, kò túmọ̀ sókè rárá. Kọ́lá wọn tún máa ń lo ìkànnà tó di artificial wọ́n ti kò sọ́wọ́ lọ. Kò túmọ̀ sí nǹkan kan. Nítorí tó ṣe ìkànnì bá ti kù, ìyọ́ kan fara ju ẹsẹ̀ jọ èmi ò ní. Bákan náà, tí ìkànnì bá ti kù ní gbogbogbò, yóò ṣe sábà bí kí àwọn àdọ̀tí ọmọ péjọ sínú ìkànnà. Yàtọ̀ sínú yìí, tí ìkànnì bá ti jẹ́ kó kù tó kó dọ̀tí sínú, kò ní fún mi láǹfààní láti dé gbogbo ibi tẹ́lẹ̀ tó kó dé nígbà tó bá wẹ̀ wẹ̀bí jánàlá abọ́bá tẹ̀ sàlùwàlá yóò wá máa já sí pé àtiwẹ̀ àtàlùwàlá rẹ̀ ọ̀kà ìgbára gbóná lásán kò wẹ̀ bẹ́ẹ̀ mọ̀ sàlùwàlá. Òbúkátà láti máa rí ìkànnà rẹ̀. Àti kíká rí ìkànnà wọn bẹ nínú súnà lọ́sọ̀tọ̀à sọ́nà eléyìí tó bá àdámọ́ ọmọ èèyàn tó tún jẹ́ ọ̀kan nínú ẹ̀kọ́ sánà mi sọ̀rọ̀ máa wá rí ìwà ní sẹ́lẹ̀m tó ti kọ̀ wá gbìyànjú láti jẹ́ ẹni tí ọmọ fa irun abíyà rẹ̀ inú ọgbọ́dọ̀ wù inú abíyà rẹ̀ méjèèjì kọ́wá pọ̀ bí ìgbà téèyàn wọnú igbó ọmọ fa irun abíyà rẹ̀ eléyìí túmọ̀ sí pé yàgì ti lọ ẹni tó lẹ́kọ̀ọ́ bìbì ọ̀gá àti abẹ́fẹ́lẹ́fà ọ̀gá àti kó àtíkè yìí máa gbàrún dànù sí i láti jẹ́ pé o lè gbé kánnájà gbogbo tí ń jẹ lábíyà rẹ̀ wọ̀ láti gbé kò sí ran ní àbíyà rẹ̀. Lẹ́lẹ́ ìgbẹ́nu kẹtẹ kò mójútó irun kìí sí lábíyá kábíyá ọmọ márùn. Òórùn kó òórùn ó lẹ́nu kejì ẹni dènà sẹ́ni. Ìwọ òsì ní fẹ́ ìjọkọ̀ rẹ̀ ó dùn máa sọ pé kí ni ọ̀rọ̀. Mi ò ní fẹ́ ìjọkọ̀ rẹ̀ òbí ní fẹ́ dúró nítòsí rẹ̀ bákan náà eléyìí ń bẹ nínú súnà tó sọ̀rọ̀. bákan náà obìnrin ọgbọ́dọ̀ gbìyànjú láti rí pé wọn abẹ́rẹ́ ọ̀nfà. gbogbo eléyìí ń bẹ nínú ìmọ́tótó eléyìí jẹ́ sísáàmù tó sọ̀rọ̀ wa eléyìí tí ó yẹ kí gbogbo mùsùlùmí kọ́ máa mójútó. lọ́ba ṣe é ṣe fún ẹ láti máa fara bíyà rẹ àti máa bẹ̀rẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀dà. sọ̀rọ̀ wọn fi ilẹ̀ kọ́ lọ lára ọgbọ́dọ̀ tayọ ogójì ọjọ́ ọgbọ́dọ̀ tayọ ogójì ọjọ́ irun orí rẹ mójútó ọ̀ṣọ́ rẹ nù ọ̀ṣọ́ obìnrin ní irun orí rẹ láì irun orí rẹ ti dé kókó ọ̀sẹ̀ sẹ́ni tó ṣe ike ọmọ wa fa irun orí rẹ ìsìlámù ọgbà kíkẹ́ kí obìnrin ọ̀fa irun orí rẹ. هو من حديث لقد عثمان ابن عفان رضي الله عنه ولنهى رسول الله صلى الله عليه وآله وسلم أن تحلق المرأة رأسها فلا النبي صلى الله عليه وسلم فوقفني لا تفهموني له ولا تنجوني حج وفي تنجوني عمره النبي صلى الله عليه وآله وسلم nígbà tó lọ sí hajj ẹyọ kan ṣoṣo tó ṣe nínú ìgbésí ayé rẹ̀ ó ń ṣe àdúrà báwọn ẹni tó bá rí wọn kò lè rahimahullah al-muhalliqin rahimahullah al-muhalliqin rahimahullah al-muhalliqin ọlọ́wọ́ bọ́ kí àwọn ẹni tó bá wọn rí wọn tó bá ti wí àwọn sàhábà tó ní wọ́n yóò kọ́ sẹ́rí àwọn ẹni tó kẹrí ńkọ́ ànájọ́ sàkómi ọlọ́wọ́ kí àwọn ẹni tó bá rí wọn àwọn sàhábà oṣù láwọn ẹgbẹ́ bẹ̀rẹ̀ ń kọ́ ànábì oṣù ní ọlọ́run ọ̀kẹ́ àwọn ẹni tó bá ní wọn. lẹ́yìn ẹlẹ́kẹta lọ́wọ́ ni wọn mọ́ ọ̀sẹ̀rì àtẹni tó parí àtẹni tó gẹrí àwọn ọkùnrin ni wọ́n bá wí bẹ̀. yàtọ̀ sóbìnrin kọ̀tọ̀kọ̀tọ̀nà sóbìnrin láti fa irun orí rẹ̀. kò sì tán kóbìnrin ọ̀gẹ̀rẹ̀ irun orí rẹ̀ káríkárí kọ̀tọ̀ tó lẹ́sìn máa lọ sí hajj wọ́n bá irun orí wọn wọ́n ti jẹ́ kí wọ́n ti bá irun orí wọn ọ̀nà méjì àbọ̀nà mẹ́ta látara gbàgbà kọ̀ọ̀kan wọ́n sọ̀rọ̀ agé díẹ̀ nínú orin yẹn àwọn ti ṣe tí wọ́n ní kàn sèlú yàtọ̀ sí wọ́n tí wọ́n ní kàn parí wọ́n bá ti parí kàn gẹ̀rí rẹ̀ káríkárí. kí àlọ́ bẹ́ẹ̀ sọ fún ọjọ́ yó lójú àlọ́ ọmọ fáwọn orí rẹ̀ lójú àwọn àríkólógó lórí ọmọ ajá obìnrin àwòrán ìlà ìlà ìjọba kọtọ torí ẹ ló ti jẹ́ pé kò sí nínú ìlànà Islam kó wá ti torí kọ́kọ́ rẹ̀ kó lọ parí kó ti torí kọ́kọ́ rẹ̀ kó lọ dán orí rẹ̀ ìwọ obìnrin kọtọ lábẹ́ òfin ọlọ ìjọba tọ́bi ṣé kó bìnrin kọ́kẹ́ irun orí rẹ̀ èyí tó túmọ̀ sí dating kù kìí ṣe fífà òun náà tọ̀ nítorí báwo ló wọ́n sọ ike àti káfárí àti kákẹ́rí bóbìnrin mọ́tàlá ìkìrẹ́ ní fẹ̀fẹ́ ni kò sì tọ́ bóbìnrin òkìrà rẹ̀ fẹ̀fẹ́ wọ́n ní lọ́gbàá wa kan àwọn kan nínú ìyàwó àlẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ bá wà ní ìwà ìlúṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbà táwọn sọ̀rọ̀ bá àlùfẹ́lẹ̀ ńlá yìí wọ́n máa ṣe irun orí wa wọn ìyàwó àná wọn máa dín irun orí wa lẹ́yìn bàtà náà lókun. àwọn olùmọ̀ẹ̀sìn Islam sọ pé bẹ́ẹ̀ ni eléyìí jẹ́ tiwọn nìkan yàtọ̀ sẹ́lómi ìgbọ́yà tuntun wọn. sábàbí ni pé ọkọ wọn ànábì sọ̀rọ̀ wá àlùsọ́là ń dekú. ó náà lẹni tí wọ́n máa ń sọ̀kan sọ̀gé fún. ìgbà tó ti ti kú yẹn ó ti parí nù. láti wọ́n tún fẹ́ sọ̀gé fún láéláé mọ́. láti wọ́n fẹ́ sọ̀kan fún mọ́ láéláé. ebe mọ̀ ike pé òfin ọlọ́run ọba dá lórí yìí pé ọ̀tọ́ fi ní kí ẹ kankan nínú àwọn ìyàwó ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yìn ikú ànábì. ebi ìyá wa làwọn ìyàwó ànábì ọlọ́run ọba sì lé ìwọ̀lì fún wa láti tí nínú àwọn ìyàwó ajẹ́pẹ́ àwọn ẹni tó ti sí obìnrin nítorí kí obìnrin míì tọkọ rẹ̀ bá kú ọkọ míì ni ó ní. kó wọ́n fi irun orí rẹ̀ lẹ̀ láti tó fi soke tọkọ rẹ̀ míì ayé rẹ̀ ń bẹ́lẹ̀ ní títí tóun títí tóun náà fi kú yàtọ̀ sáwọn ìyàwó dàdánù sọ̀rọ̀ bá mi tẹ́lẹ̀ ọba àkéré jù bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ fi kú fi sílẹ̀ láyé yóò máa bẹ lórí pé kò ní lọ́kọ míì láéláé ni tóun náà fi kú. torí ẹ̀kọ́ tó tó láti jẹ́ pé ọmọ ẹgbẹ́ irun orí rẹ̀ ọkọ rẹ̀ ló ní kó ṣe ọgbọ́dọ̀ dá lóhùn nítorí bá nàbí sọ̀rọ̀ bá àlè sọ́lá sọ pé làbọ̀ àjẹlẹ̀ mọ̀kúlókè ti máa fi ẹ̀sẹ̀ kọ́lé ọ̀tọ́ bá gbọ́rọ̀ sẹ́jọ́ ọlọ́ǹkan lẹ́nu ní ìgbọ́rọ̀ sẹ́ni lẹ́nu ẹ sọ ni bẹ́ni tó ti pọ̀ sẹ́lọ̀ ọkọ̀ ọ̀rọ̀ àbínú kó bínú sí wàhálà bẹ̀ torí pé ìbínú ọtọ́ ìbínú tọkọ jámà kankan lẹ́gbẹ̀ẹ́ ìbínú ọlọ. bákan náà ìwọ obìnrin tí èsì ògùn sí nínú òkè pọlọ máa pípọn ọgbà òkè ọrùn fún rẹ attachment gbáyà wọn fi irú ọrùn tó wọn máa kó wá láti lókèèrè kún fún ọ ni àbí wọn ẹnìkan nínú àwọn ẹni tí irun tiẹ̀ dàbí tiẹ̀ àbí òwú ni wọ́n jẹ̀ fi kún fún ọ tí ó fi kùn ju bó ṣe gùn lọ rọ́bà ni wọ́n fi kún fún ọ tí ó fi kùn ju bó ṣe gùn lọ kódà kó ṣe pé òkun lásán ni wọ́n fi kún tí ó fi kùn ju bó ṣe gùn lọ kọ̀tọ́ níbi pàdé sọ̀rọ̀ wà wà ní ìwà ìṣẹ̀lẹ̀ onílànà wọ olùwọ̀ sílẹ̀ wọ́n lè mú ọ̀sẹ̀ sílẹ̀ ọlọ́run abánifi ọlọ́kùn àwọn ẹgbẹ́ àdírẹ́sà àwọn ìyá sì àwọn bàbá sì tún àwọn bàbá náà ti bá wọn dìrí láyè. àdébẹ́bà tó sọ pé wọ́n á fìlà ó ní ká láàrin ó túmọ̀ sí abo. ìgbà tọkùnrin wọn ti ń bá wọn fi ọrún kún un náà lè ọkùnrin bá wọn dìrí òun náà lè bá wọn bá ń sùn ó lè bá wọn ti pàdé àdúrà ìpàkọ́ ẹlẹ́dẹ̀ eléyìí ń túmọ̀ sí wípé láàyè aṣọ pé kharaja makhraja al-ghalib wa ma kharaja makhraja al-ghalib la mafhuma lahu ẹnikẹ́ni ó lè bá wọn fi ọkùn ọba àjọkùn ọba àjọbìnrin ọba àjẹ kàkàtàkó kàkàtàkó gbogbo wọn pátá ọlọ́lànà. wal mustawsila àtẹni tó gbórí kalẹ̀ obìnrin tó ní kó wọ́n bọ̀ fi ọ̀rọ̀ fún ọ. wọ́n ti àjọ bá àwọn ọkùnrin kan fi ọ̀rọ̀ fún un léèsì kó lọ́ọ́ la àná wọn. àjẹkùn náà ọ̀rọ̀jẹ́ máa ọ̀rọ̀jẹ́ lọ́wọ́ àyè. eléyìí ò sínú oge o kò sínú oge ọ̀bẹ nu pé ó fira rẹ̀ sì fà ó làánà. ẹgbẹ́ wa ló kó lọ́ọ́ làánà lágbájá òun náà ni akọ́dún ọ̀lẹ́bàárù arọ́pẹ̀tìlá kó lé ìyàjìnà síkẹ̀ ọlọ òdì wọn pè lànà ọlọ́dà kò má lè wà jìnà síkẹ̀ rẹ̀ kò sí nínú oge o àwọn ọkùnrin máa ń jẹ́ kó obìnrin ó sì nàgà o ọkọ lè sọ pé àwọn ẹgbẹ́ tí mo fẹ́ ní ìsinmi kan máa ti àdájú ẹ̀ bíkọ́sì àwọn obìnrin kan tí mo rí sọ́ọ̀tì àdájú ẹ̀ tó ọ̀ àwọn kọ́ bíútì bíútì kọ́ sóìtì ọlọ́run ti ṣe irun rẹ̀ ní òbí lẹ̀ mọ́tò kú bọ̀. nígbà ọkùnrin kò sí tó lè gbọ́ ọ̀dẹ̀ lọ́wọ́ làánà àtúkọ̀ ọmọbìnrin kù. Tọ́ ọ̀rọ̀ nítorí pé tọ́ọ̀ bá ń mọbi ohun Òun náà lá máa jà kí àti àkókò bí máa jà. pẹ̀lú rẹ̀ ọ̀sẹ̀ wá ní pé tírélà àbọ̀ ọ̀wọ̀já Ẹ̀dá ọmọ rẹ̀ kò sí nínú oge jama kọjá pé ń pè ń rẹ ọ̀nfà abóńdínkù ìsìláàmù ọ̀faranu ìsìláàmù ní kọjá dáná ọmọ ọ̀nàmẹ́fọ́ wà lè mọ́tàdà mẹ́fà àwọn ẹni tí máa gbẹ irun pé ń wọn àwọn ẹni tí ń bá wọn bẹ àti ẹni tó dójú kalẹ̀ tó ń kọ́ ọ̀rùn bẹ ọlọ́run láàánú àwọn bákan náà àwọn màmá màmá láyé jọ wọ́n máa ń fẹ́ra ẹ̀rí tí wọ́n ya minus minus minus minus minus sí màmá mi lára omi wọ́n lè ya láǹgbà wọ́n ya sí lára omi wọ́n lè fi ìfínra yẹn orúkọ rẹ̀ sí lára orúkọ ilé wọn wọ́n lè fi kọ́ sí lára àwọn èèyàn wá ti dẹ́lọ́pù ẹ̀ láì sí ní tí wọ́n sọ ní tàtú ilé yẹn náà sáfù kan náà wọ́n jọ wà. لعن الله الواشمة والمستوشمة àwọn ẹni tí ń fira tí ń bá wọn fin àti àwọn ẹni tí wọn ní kí wọn bá wọn fin ọlọ́ọ̀la àná gbogbo ìlànà olùmọ̀ ti sọ pé lónìí náà tó bá ń bùwọ̀ lọ gbẹ́ ìkẹ́ rẹ lọ tó ní kó ọgbọ́ ọkọlà ọlọ́ọ̀lànà bàbá olóòlà tó bọ ọkọlà ń bọ́ ọlọ́ọ̀lànà ọ̀nà nítorí tí wá sùn tọ́ba bí làánà ìlà bí làánà wà di àdá wọ́n ti wá kọlà fún yẹn minus wọ́n ti kọlà fún yẹn ìdòkó wọ́n ti kọlà fún yẹn pélé. wọ́n ti kọ́lá fún yàn gbàmú ṣé ọlọ́la ha àbí bẹ́ẹ̀ kọ́ ẹ̀kọ́ ti ra ilẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé ti sílẹ̀ wọ́n máa kọ́ fún wa ní kékeré kí lọ́ lè ṣe ń bàdà kí lọ́ dá bàdà ọ̀pọ̀lọpọ̀ ọmọdé wọn ọ̀sán tó ọmọdé pẹ̀lú làní ìyá ọ̀bà bu ẹkún kí làwọn á ṣe bírò rẹ̀ wáwọn àwọn tó ṣe ń lẹ̀ padà ṣe ń lẹ̀ padà irú ẹ̀ bá ṣẹlẹ̀ ìwọ lẹ́sẹ̀ bàbá rẹ̀ òbí ìyá rẹ̀ tọkọ láti ọlẹ́kẹ̀ ọ̀nà lẹ́sẹ̀ rẹ̀ èyí tí wọ́n ti lẹ́sẹ̀ oníkọ́ jàgbà ọwọ́ àbúrò rẹ̀ ló ń dín ní wọ́n èmi mọ́ tí ọmọ Yorùbá ẹ ọ̀rọ̀ jókòó rẹ̀ jẹ́ ọmọ bánújẹ́ gbogbo wa pé tó bá tiẹ̀ jẹ́ kókò kàkà wà kí ẹni lè pa kíní rẹ̀. nítorí pé wọ́n bá ń lọ́wọ́ sí lọ́mọ kọ́ lọ́kẹ̀lẹ̀ àwọn tí òun rẹ̀ bá dé òun sí wọn náà ti fara kátà bẹ́ẹ̀. torí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin míì wà wọ́n kẹ́kọ̀ọ́ lọ yàyàkuyà yẹn sára ọkọ̀ ló dé kọ́ yà sára. ìdí táyé tiẹ̀ àwọn kan ti àwọn ìyàwó wọn débi kí wọn lọ ya tàkì yẹn lórí tìrìtì kára yóò sọ pé tó ń mi àwọn olùdílẹ́bí ní ṣe fún ọ̀rọ̀ jù ọ̀rọ̀ yẹn ní kó o ti lọ sí ọkọ rẹ ọba sọ pé tó ń fẹ́ mi ọ̀rọ̀ gbọdọ̀ pa ọ̀rọ̀ gbọdọ̀ tẹ̀lé. àwọn míì wọ́n máa ń lọ pé wọ́n bá wọn fáyì ẹ̀yìn àwọn fáyì kékeré kan wà á yan ẹ má ti fi tẹ̀ mọ́ná ọlọ́pàá àwọn tó máa ń fi eyín sí eyín tó máa fẹ́ fi eyín mi sí eyín tó ti tán tí wọ́n máa ń lo olùfà ń tan àwọn jẹ náà tó bá lọ mọ́kà tó fi eyín mọ́kà sẹ́nu àwọn máa lo fáìlì tí wọ́n sọ. ẹnì yẹn kéré gan àwọn máa fi pẹ́ eyín tó ọ̀pọ̀lọpọ̀ obìnrin wà ní pé yóò gbéra rẹ̀ lọ yóò wọ́n ti máa mọ̀ pé eyín ó pè é ara ọ̀pọ̀ ni bóbìnrin tí máa jẹ́ kóbìnrin ọ̀rẹ́ wa ẹni tó bá lọ mú kéyìn ló pè é bí ìpè yìí ìtàtọ́wọ́dá ọlọ́ọ̀la àrọ̀nà. Ìdábì ni wọ́n lè mú sọ pẹ̀lú ìjẹ́ ìfẹ́fọ́. Ọlọ́run tó làánà àwọn obìnrin tí wọ́n máa lọ mú kéyìn ó pè nítorí wípé wọ́n fẹ́ fi soge nínú nǹkan yẹ kí wọn obìnrin mùsùlùmí ó mójútó lẹ́yìn ìgbà tó ti lọ́kọ ó náà ní kó ọmọ lé làálì ọmọ lé làálì nítorí pé kí máa fi kún ẹwà obìnrin làálì ti ń tẹnu tó jẹ́ pé lílò rẹ̀ ẹ̀tọ́ ni kò sí nínú nǹkan tó ti wọ̀ ọwọ́ obìnrin ọlọ́bìnrin kan ọlọ́wọ́ kankan. Ànábì sallallahu alaihi wa sallam Ànábì máa ń gbé ìdíje fọkùnrin ní àbóbìnrin wọn á lóbìnrin Ànábì lè tọ́ba jẹ́ obìnrin kò yẹ kó fi ọwọ́ rẹ̀ lẹ̀ bá lọ́ba kó obìnrin kò yẹ kó fọwọ́ rẹ̀ lẹ̀ bá ọwọ́ ọkùnrin ló máa rí gbadúkú àbí wọn bàbá bíríkìlẹ̀yà kí wọ́n máa kọ làálì bàbá káfíńtà kí ni làálì wá dọ́wọ́ yín bàbá lẹ́sìn àmọ́bìnrin ọwọ́ tí wọ́n wá ní polongo báyìí àbá kò ní tí obìnrin lẹ́sẹ̀ rẹ̀ náà kò ní gbàndúkú kò ní tí obìnrin. wọ́n náà wò ó bá rí ìyàwó rẹ̀ ní tó lé làálì sọ́wọ́ ó lé làálì sẹ́sẹ̀ òtítẹ́ jáde wájú padà tó òkú mẹ́ta ọ̀gbọ̀n la kò wọ̀tẹ̀ ilẹ̀ ilẹ̀ àmọ́ kò lé láàánì kò lé kankan ọ̀rọ̀ kékeré ọdún àti ẹ̀sìn sí àwọn bíríkìlẹ̀. ó gbìyànjú láti fi kún ẹwà rẹ pẹ̀lú èsì ìsìlámù farama àmọ́ bí wọ́n wá lọ tó nǹkan kan sọ́wọ́ kọ́ ní ìjọ́jú tó bá ti wà láre kánná yóò sì lè má bẹ̀rẹ̀ kò ní í jẹ́ kí omi ọ̀rá ìwọ bí kọ́ ẹ̀kọ́ wọ̀ wọ́n bá sálù àlá má gbàgbé pé mùsùlùmí lè wọ̀. irú ọ̀dà tó máa ń kún sí kánná yẹn obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ kún sọ́wọ́ o. èjì ìran tó bá ṣe nǹkan tó bá ti parí nǹkan oṣù kọ́ ọwọ́ abẹ́fẹ́lẹ́ sàmọ́tò máa fi sọ́wọ́ kò ní jẹ́ kálù àlá rẹ̀ já lù àlá gbogbo ibi tó yẹ kó ní ọwọ́ omi ò ní wọ́n bẹ̀ eléyìí wọn máa túmọ̀ sí pé ó kẹ́ ń sanra rẹ dànù lọ́wọ́ kọ́kọ́ ń sálù àlá irun orí rẹ irun tuntun tọ́lọ̀ ń fún wa yẹ ọ̀sán ńlá ni o ọ̀sán ńlá gidigidi ni èyí ò lè fowó sọnù rẹ̀ di dúdú ó lò fún wa dúdú àdúgbò ẹ̀kọ́ lọ ìyá máa dàgbà tí irun dúdú ọmọ di funfun tí irun gbogbo ó wà lórí rẹ ìwọ obìnrin lọ́jọ́ dúdú tó bá padà di funfun irun funfun tó wà lórí rẹ o ṣẹ̀rí ẹ̀sìn Islam gbà ìpè kọ páláró tí kìí ṣe aláwọ̀ dúdú. Wọ́n gbọ́dọ̀ fún láwọ̀ dúdú. أبو قحافة أبا أبو بكر رضي الله عنه قد كان النبي صلى الله عليه وسلم يقول عمر قبلوا يا وارا مكة وما أبو قحافة وابا النبي صلى الله عليه وسلم إلى أن من سبب بدي أبو قحافة في الإسلام النبي صلى الله عليه وسلم دي أبو بكر في fún bàbá wa ṣe ọ̀gá àbùkù hafa yẹn tó fi ànágbọ̀n Muhammad sallallahu alaihi kí mú bàbá wà kí n lọ kí bàbá àbúrò àbíkẹ́ lọ kí bàbá àbí kí bàbá wá sí i ọlọ́bìnrin mi ní ká ẹjẹ́ lọ kí bàbá àbúrò àbáta lọ mú bàbá rẹ̀ wá. nígbà tí bàbá Abubakar wá dé àbúkọ̀ àbá wọ́n mú wá lẹ́nu tó tẹ̀lé pé gbogbo lórí rẹ̀ ó ti funfun àfi bí inú ògbóǹgbò láti wọn sọ̀rọ̀ pẹ̀lú ànábi sọ̀rọ̀ bá àlè sílẹ̀ ànábi pèsè islam bàbá gba islam torí ọlọ́run sórí ńlá fún àbúbakà bàbá rẹ̀ gba islam ìyá rẹ̀ gba islam òun náà gba islam gbogbo àwọn ọmọ rẹ̀ gba islam àbúbakà lọ́ọ̀dì yẹn gba ọ̀pá rẹ̀. ànábi ni ẹ lọ pààrọ̀ irun orí rẹ̀ yìí àmọ́ pẹ̀lú kọ́lọ̀ sí ètè black. tẹ̀lé yìí túmọ̀ sí pé kápẹ́ obìnrin ti dàgbà gbogbo ọrùn orí rẹ̀ ti wá di funfun kò burú ẹ yí àwọ̀ ọrùn padà bóyá tí aláwọ̀ làálì làálì yẹn lè kí tóbi wípé ńgbà tí ẹ ti kun irun orí yín tí ẹ máa ń wúlò ọ̀kẹ́ lè fẹ́ pé gbogbo àmọ́ kẹ̀kẹ́ gbogbo ètò burú mbẹ. orí rẹ̀ gbanilẹ tó lè dá ìkírun orí yìí o àmọ́ pẹ̀lú kọ́lọ̀ tí èsì là. Al-Imam An-Nawawi rahimahullah wọ́n ní àwọn olùmọ̀wá ìyẹn ní madhabu Shafi'i gbogbo ẹnu wọn kò lórí wípé kí obìnrin wọ́n dá irun orí rẹ̀ tó ti di funfun pẹ̀lú kọ́lọ̀ tí èsì black nínú ọ̀sán obìnrin. Àkàrùkọ̀ wá lónìí, àwọn obìnrin dá ẹnu orí wọn ti kọ́ lọ yẹ́lò milk colour. Wọ́n ń dá ẹnu orí wọn ti kọ́ lọ blue. Wọ́n ń dá ẹnu orí wọn táwọn kọ́ lọ àjàmọ̀sí. Lóòótọ́ kì í ṣe fídíò tọ́tọ́ ládùn òkè ọ̀nà tọ́tọ́ ọ̀ nítorí pé gbogbo kọ́nà mi ìṣe ẹni wọ́n ń da irun orí wọn sí yẹn wọ́n fi ń kọ́sì àwọn kèfèrí ni àwọn òyìnbó àwọn kèfèrí bí àdéhùn sọ̀rọ̀ bá àdìsọ lọ sọ pé wọ́n ti ṣọ́kọ̀ àdìsọ òní sọ̀rọ̀ wọn mẹ́bọ̀ ẹnikẹ́ni tó bá ti ń fara wé ti ń fara ju àwọn kan ìdájọ́ rẹ̀ lábẹ́ òfin ọlọ́run onáníkẹ́ yọ̀ọ́dà gẹ́gẹ́ bí wọn. torí ẹ̀ má dàn wọ̀ nígbà tó obìnrin bá ń tẹ̀ ń bọ̀ nínú àkọọ́lẹ̀ tó lọ́wọ́ bá kọ lé àwọn obìnrin lórí ọ̀rọ̀ máa wà kó náà ní kí wọ́n máa ń tẹ̀ ń bọ̀ nǹkan ọ̀nàdẹ̀dẹ̀ tó máa ń jáde látàbí obìnrin lóṣooṣù láì jẹ́pọ̀ ọmọ tó bí lọ́fà. Yóò sì máa jáde ń jáde àlàáfíà. Orí kété obìnrin bá ń sìn kóṣù tí nǹkan oṣù ń tọ́ka sí tó bẹ̀ yìí gbàgbọ́. Yàtọ̀ sẹ́ni tó ti pé nǹkan oṣù kọ̀ wá fún ó sì bá kejì. Bákan náà ọlọ́run tó kádàrà pé kí ẹ̀jẹ̀ ní oṣù máa jáde lára obìnrin. Ṣọlá ni Alifas. Olùlẹ̀jẹ̀ tí máa jáde látàbí obìnrin nítorí sábàbí ipò bímọ. Ọlọ́run tó máa mú kẹ́jọ orí tìkẹ̀tọ̀ tó jáde. Òun ni Alifas onáàdẹ̀dẹ̀ ti ń jáde látara obìnrin láì jẹ́ nítorí tó bímọ àmọ́ kò sì jáde ní jáde tí máa jáde lóṣooṣù àmọ́ àárẹ̀ ló bì. nítorí pé nǹkan oṣù kẹrin yẹn àti náà kò bí lòun ti máa jáde. ṣùgbọ́n àlè ṣàárọ̀ àtàrà sàn lòun ti máa jáde gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn àdájọ́ òfin ọlọ́run ọ̀mọ́ tó bìnrin àti gbogbo àti obìnrin bá ń ṣe nǹkan oṣù àbí obìnrin bá bímọ ẹ̀jẹ̀ tí ń jáde lára wọn yìí ó ṣe ní ọ̀ràn yẹn pé ìbálòpọ̀ gba bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ wáyé láàrin wọn àtọkọ wọn. kákíyèsí o nínú ọgbà èèyàn kan bẹ táwọn sọ pé kí ni kò sígbà tó ń fẹ́ súnmọ́ ìyàwó tó ń rèé súnmọ́. obìnrin táwọn sọ pé kí ni kò tún kí ni táwọn bó ṣe bẹ́ẹ̀ ni. àwọn òbílà wa mùsùlùmí kọ́lọ́ ti mú bẹ́ẹ̀ bá máa dánrú ẹ̀ wò láàrin ní ọ̀pá ṣàwọn lónìí títí ọ̀la náà sójà nù. erúgbìn yìí fa agbọ̀n ọlọ́wọ́ bá ya káàbùrọ̀ ọmọ tẹ̀lé. dáadáa ọgbọ́dọ̀ jìnnà sí لاسيكو في بانسين ويسألونك عن المحيض قل هو أذن فاعتدل النساء في المحيض لا تقربوهن حتى يطهر فإذا تطهرن فأتوهن فأتوهن من حيث أمركم الله أو ما تقولي لي كان كوسلوبين سويكين إذا تقولي لي بانسين كوسو يعني ẹgbẹ́ni ẹ jìnnà sí ìbáwọn obìnrin yín lò lásìkò tó máa ń ṣe nǹkan ẹ ò gbọ́dọ̀ sún mọ́ wọn bá wọn lò títí tẹ̀sẹ̀ nǹkan oṣù ó fi dá tẹ̀sẹ̀ nǹkan oṣù bá wá dá kí wọ́n bá wẹ̀ nǹkan méjì nǹkan oṣù dá obìnrin wẹ̀ fàtò ọ̀nàmìlì àìsàn àmọ̀ràn fún mi wá ìgbà náà ẹ lè lọ bá àwọn obìnrin yín lò dáa ibi tọ́nà ń pa yín láti kékeré máa bá wọn lò kàn. àwọn ìyàwó ní táwọn ìyàwó tí wọ́n bá ti ń sìn kó sùn wọ́n á máa fi lélẹ̀ fún wọn. tí obìnrin yẹn bá fọwọ́ kàn kankan àwọn nílò wọ́n sọ pé ó ti pẹ́ gbẹ̀ràn nǹkan o. islam ló wá fi hàn á pé rárá o rárá Aisha radiyallahu anha ó mú mi ibi tó gbẹ̀rù rẹ̀ ní kankan nígbà tí ń ṣe nǹkan oṣù ànábì náà gbẹ̀rù lé láti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ tí obìnrin yìí ń sẹ̀pin ṣùgbọ́n nǹkan oṣù ti ń jáde lára rẹ̀ lẹ́gbin ìwọ́n pátá wọn ń fẹ́yàwó ó kú káta láti ṣe sùúrù kan o láti kò síyàwó rẹ̀ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin yẹn wọn à ní àkíyèsí rárá ó ṣe bí bí tí ṣe máa ṣe ìyàwó òun ó ti pé ń ṣe nǹkan oṣù iná ni ó máa ṣe lẹ́yìn ìgbà tí ń ṣe nǹkan oṣù hẹ́là nǹkan oṣù a máa mú kí obìnrin ní oṣù lóbi nǹkan oṣù a máa mú kí àwọn obìnrin ní oṣù wà nǹkan òkúkú náà wọn náà gbogbo náà nǹkan tí lè ṣe ní wáyé ẹ wáyé o torí ẹ̀mí Islam ti sọ yí pé ọ gbọ́dọ̀ kọ ìyàwó rẹ̀ ńgbà tí máa ń ṣe nǹkan oṣù nítorí pé gbàtí ń ṣe nǹkan oṣù yẹn nǹkan tó ń ṣẹlẹ̀ sí tí ò ṣẹlẹ̀ sí wọ ọkùnrin ó lè máa hùwà lọ́nà títí pé yóò ṣàjèjì sí ọ ọmọ wò pé èmi náà èmi náà bá ń torí ẹ̀ islam ní ọ̀gbọ́dọ̀ kọyàwó lásìkò tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ̀dà ọ̀fẹ́ wa kọ ìyàwó rẹ̀ ṣé dandan ní gbogbo ìgbà tó bá ti bẹ̀rẹ̀ nǹkan oṣù kí wọ́n mọ̀ yéé ṣe dandan inú fún wa bí ọba jẹ́ ọ̀dà ọ̀fẹ́ kọ ìyàwó yẹn lẹ̀ lọ́wọ́ àpèjẹ sọ fún mi tó ń ṣe nǹkan oṣù lọ́wọ́ àbó ṣe nǹkan oṣù òun náà ó sọ fún ọkọ̀ mi kan tọ́ba bẹ́ẹ̀ kọ́ mi bá kọ́ mi. tọ́ba délẹ̀ santi ẹnìkan ní ọjà ọgbà islam ọgbà ọkọ obìnrin gbà tí ń tẹ̀ pọ̀ sí. eléyìí ó ń bẹ́ nínú nǹkan tó mú wa mọ̀ pé ṣẹ̀ríyà kò fẹ́ kí ọkọ kọ́kọ́ yàwó. oúnjẹ ló ń jẹ olóńgbò fóònù àti ṣé béèrè. ọkùnrin náà máa ń tẹ̀ pọ̀ sí. àbí sọ́kọ̀ tí wọn bá ti kọ̀ lásìkò tí ń ṣe fóònù yóò tẹ ṣùgbọ́n ti fẹ́ náà bàtí ibùdó ọmọ rọbí allahu anhuma fọkọ ìyàwó rẹ̀ sílẹ̀ nígbà tí ń sìn kó sùn wọn wá lọ sọ fún bàbá rẹ̀ ọmọ bàbá wa bínú wọn bá sọ fún anabi sallallahu alaihi wasallam ọmọ mi abdullah fọkọ ìyàwó rẹ̀ lẹ nígbà tí ń sìn kó sùn anabi wa ni múlùú kẹlẹ yọrọ ajá ha kálá pé kọjá padà ṣé tá a bá kọ obìnrin sílẹ̀ lásìkò tí ń ṣe nǹkan oṣù kí wọ́n ṣe àbí oníṣẹ́ náà wọ́n ṣe mọ̀nà kí ni tó máa dá padà ọ̀sẹ̀ dákìní padà ó túmọ̀ sí kó ti fẹ́ ó tilẹ̀ jẹ́ kó ti fẹ́ náà àmọ́ ti fẹ́ lórí ẹni bọ́ọ̀dù tó bá kọ obìnrin rẹ̀ lásìkò ìgbà tóbìnrin yẹn ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ó ti fẹ́ àwọn olùmọ̀ táwọn sọ pé kọ̀ọ̀sẹ̀ ọ̀rọ̀ wọn lágbára rárá. mọ́rùú kẹ́lì ọ̀rọ̀ jẹ́ ha aláǹtẹ̀ pé kọ́ da padà ok kí ni tí máa da padà ń gbà ọ. eléyìí túmọ̀ sí pé ọ̀pọ̀lọpọ̀ gbórígbórí kóbìnrin sì ń kó ó sì kúndùn obìnrin bàjẹ́ kò ní lè súnmọ́ wọ́n wá ti torí pé òun ò ní ó sì torí pé nílò súnmọ́ lọ́ba kọ òun nílẹ̀ Islam ó ní ìgbà tó ṣe wọ́n dáa ọ gbọ́dọ̀ kọ obìnrin sílẹ̀ tí ń ṣe nǹkan oṣù kó láti àjò obìnrin mọ torí pé títí máa ń fa kíkọlẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà obìnrin mọ àwọn tó sì máa ń kó òfin ọlọ́ọ̀ wọn nígbà tí àwọn rẹ̀ ń ṣe nǹkan oṣù kọ gbọ́dọ̀ kò sì fẹ́ ṣe ìdìlá kò lẹ́jọ́ alẹ́ jù. Islam sọ pé ó jìnà sí bíbá lò lábẹ́rẹ̀ ṣùgbọ́n lè bá ṣeré lórí ṣeré àmọ́ ọ̀gbọ́dọ̀ kí abẹ́rẹ́ bọ́nú jẹ. Torí tó wá ní àdìsá nàbọ̀ Mùhàmmad sallallahu alaihi wa sallam eréjì máa mú sí ní gbogbo àwọn. Wọ́n ní ọ̀sìn àrùn kò lè ṣe é ìlẹ̀ nìkà ẹtì gbogbo ńlọ́lá yìí yàtọ̀ sí pé abẹ́ ọkọ gbọ́dọ̀ wọnú ìyàwó. eléyìí wọ́n jẹ́ ìgbàláyè ẹ̀sìn Islam tó fọ́ ẹ sí ìyàwó rẹ ní ìgbà tí ìyàwó rẹ bá ń sin nǹkan oṣù. wọ́n bí mùsùlùmí yàtọ̀ sí pé kọ̀tọ́ lábẹ́ òfin ọlọ́run kọ́kọ́ ọ̀rẹ́ ọgọ́ọ̀lù nígbà tó ń ṣe nǹkan oṣù lẹ́yìn tí màkóbìnrin ti bá ń ṣe nǹkan oṣù náà kò ní ṣe sọ̀rọ̀ ẹ̀. obìnrin ti ń ṣe nǹkan oṣù kò ní ṣe fìyàm obìnrin ti ń ṣe nǹkan oṣù kò gbọdọ̀ fọwọ́ kan àlùkọ́rọ̀ hàn. nítorí hadithi muhammad ibn hazm lè jí ìmáàmù mẹ́sàáyì nínú ìwé tọkọ fún àlà ìyàmẹ́sẹ̀ kọ́rọ̀ ayẹyẹ kí n là hàn ọ̀hìn. Bẹ́ẹ̀ni kan gbọ́dọ̀ kọ́ kálukọ̀ hàn àtẹni tó má. Ẹni tí ń sìn kó sùn ọ̀má. Ẹni tí jáde bá ń bẹ lára rẹ̀ kọ̀ má. Onínìfà kọ̀ má. Ẹni tí ó sàlùwàlá pé mo sì kó Tí o sì háìwò lára rẹ̀. Kò sí nípa pẹ̀lú ẹ̀. Àmọ́ kó sàlùwàlá kọ̀kọ̀dọ̀ kọ́ kálukọ̀ hàn a sì máa ikú obìnrin tí máa ń sìn kóòtù náà kò ní ṣe tọ́wà. àwọn tí wọ́n ti parí tọ́wà sí nǹkan oṣù ọ̀wá. ọwọ́ adébí tó ti fẹ́ ti sọ̀fọ́ àti márùwà bí nǹkan oṣù pé kò borúkọ sí nítorí pé kìí ṣe mẹ́jẹ̀mú kí máa mú kí sọ̀fọ́ àti márùwà kálálàáfíà àti kéèyàn wà ní òmàrà. nígbà tí tọ́wà rẹ̀ ti dáa ó lè ṣe ṣàyù a sì mọ̀ yìí pé àwọn ètò pọ̀jù nínú àwọn olùmọ̀fin ọlọ́run wọ́n sọ yìí pé a gbọ́dọ̀ ṣe sọ̀kọ́ àti márùwà àfi lẹ́yìn kan wá ọ̀kan lálàáfíà. lọ́sẹ̀ náà nínú nǹkan tí ọ̀sán kò ṣe òun náà ni kò jókòó kanu mọ́ṣáláṣí wọ́n tó ń ṣe nǹkan oṣù. ẹ wọ́n ti dá lẹ́kọ̀ọ́ ní ìlẹ́gbẹ́ lọ́rẹ̀ kò burú ẹ jókòó lóde mọ́ṣáláṣí. ọ̀gbọ́dọ̀ wọ mọ́ṣáláṣí. nítorí pé ọlọ́run ló dá wọn kọ gbà ike kẹ́ni tí jánábà ń bẹ lára rẹ̀ ó tún kò kanu mọ́síláṣí. Bóòlù ti wá gbà sẹ́ni tí háyọ̀ lè fáwọ̀ ti ń jáde lára rẹ̀ ó tún kò kanu mọ́síláṣí. Àwọn ẹ̀sìn ti mà wípé àlàyéwò àti nìbá jánábà ni wà sí yáàdà ó ju jánábà lọ. Ọlọ́ni wàlá jẹ́ lọ́gbà yìí. Ìlà ààbèrè ìtàbí yìí ẹni tí dáná bá ń bẹ lára rẹ̀ ọ̀nà ọ̀gbọ́dọ̀ dí àyè ibi tá a ti ti sọ̀dá tàbí tó bá fẹ́ gbà sọ̀dá. Sẹ́nà lómi, yàrá ìlú wà lára rẹ̀, ó lè sọ̀dá, ó lè mú nǹkan, àmọ́ pé ẹ̀jẹ̀ kábẹ̀ rárá o. Náà, ìwọ obìnrin tó jẹ́ ìyàwó lọ́dì ọkọ rẹ̀ ju wa lóyún. Actually, àsìkò tó yún ìyàwó wá sí ẹ̀ kọ lẹ́tà sí àmọ́ telegram lẹ́bi ránṣẹ́ sí nítorí pé ẹlẹ́fẹ́ lóyún ẹ̀sìn ń bára yín lò tó o sì máa ń pé oyún tẹ̀fẹ́ ni olóòní ọ̀padà ṣẹlẹ̀ látara àbálòpọ̀ ọkọ rẹ ọ ń bọ ọ lò onídébò wọn dà síta ìwọ́n sì ní rárá o ọjà tí ọ ni nítorí pé òfin ṣẹ̀rí àsọ ike dídà sí obìnrin lára ẹ̀tọ́ rẹ̀ ni kò sì tọ́ sí wọ ọkọ bọ́ọ̀sẹ̀tọ́ rẹ̀ dùn àyàfi tó bá ṣe pé òun fúnra rẹ̀ lọ sọ pé má dà sí mi lára ẹ sì dà sí lára wọn ní sọ́wọ́ onídùúyìn ọlọ́wọ́ ni yóò dòyún sí ìdílélà ọwọ́ àdòyún àti gbọ́ àti wípé yìí olùwà rẹ̀ olóyún lọ́mọ ogójì ọjọ́ olú olóyún lọ́mọ oṣù mẹ́fà ẹnu olóyún ti sọ sẹ́wọ́n tó pọ́blẹ́mù àwa Yorùbá ni pé àwọn ọ̀ma ń sáyé tiwa nìkan à ń sáyé àwọn èèyàn tí ọ̀ma bá wa dá sọ̀rọ̀ ọ̀làjú òsínú ìgbà yí ọ̀pọ̀lọpọ̀ yóò kàn án pẹ̀lú lè yóò kàn pẹ̀lú ti ṣẹlẹ̀ lè. "Ọ mọ̀ wá ya ìyá bíbí ń sin bíbí sin ní bọ́ náà lẹ́bí kan ẹtún ti bí mi àwọn àgbà kàlẹ́ndà déètì lọ́wọ́ yìí. tó bá ti pé Yorùbá bá fọ́ lọ́wọ́ àdàkàtà ọ̀pọ̀lọpọ̀ òfin mà. ẹ̀rọ lómi ń jọ ọmọ méjì yorùbá lẹ́wọ̀ irọ́ burúkú kúnlẹ̀ torí ẹ̀ ìwọ́n tí wọ́n náà wọ́n á fún lóyún àwọn alóyún lọ́mọ oṣù mẹ́ta olóyún lọ́mọ oṣù mẹ́fà ẹ dákun ọmọ tá a lóyún ó ṣe kéré nì ẹjọ́ tà tá a lè tẹ àìjọ́ mà ẹ gbọ́dọ̀ tẹ ẹnu wọn gbá pé ẹ pààyàn olùkóyè ẹ wọ́n lè máa ṣe ẹ dòdò rẹ̀ ẹgbẹ́ yìí náà mọ̀ pé tó máa ń ṣẹlẹ̀ nìyẹn kó tó di sẹ́yìn náà sẹ́nà rẹ̀. Rárá, èmi ò lè ṣe lẹ́yìn o, èmi ní tó káwọn yọ sọ mí lẹ́nu o, àbá lọ́ba lọ mú mú kú mi tọ́lá sẹ́yìn. Ó ti dáràn lábẹ́ òkú ọ̀lọ́. Ìdáfẹ́ fàyọ ni tó gbé ni Mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sẹ́yìn. Ọkọ rẹ̀ ni olóyún fún ọ̀gbọ́dọ̀ sẹ́yìn oríṣi eléyìí ọ̀nà tó bá jẹ́ pé ọlọ sasi mẹ́sẹ̀ ní kọ́ ọ̀nà wa lo sí ọ̀sẹ̀ ọgbọ́dọ̀ sẹ̀ nítorí pé a lè fi kọ̀kọ̀ gbẹ́ kọ́ mọ́ bí ẹ bá fi kọ̀kọ́ bá fi kọ̀ gbẹ́ kò lè mọ́ oríṣi eléyìí ọgbọ́dọ̀ sẹ́yìn òbí ṣẹlẹ̀ àwọn aṣọ ike à ń sẹ́yìn ọ̀tọ̀ ọ̀kọ́kọ̀ ìyàwó lẹ̀ gbàdọ́kọ̀ rẹ wá kọ̀ ọ̀lẹ̀ àsóyè oṣù kan ti dúró lára rẹ̀ ọ̀ wá sọ kọ̀kọ̀ kékeré ètò máa kó lórí ibu rẹ̀ ronú kàkà. ọlọ́ni wọlé ayé ẹ̀lò lẹ́kùnlá ayé tó ń lẹ́ máa kọ́lọ́kọ̀ wọ́ máa kọ́lọ́kọ̀ wọ́ òbí ọ̀hánmi ẹ̀ ń kó lẹ́yìn pé nàbẹ̀lẹ́ ìwọ̀n ni ọ̀gbìn tọkọ bá ti kọ́ ọ kọ́tọ́kọ̀ pé tí ọlọ́run ti sínú àpò òbí pamọ́ sọ̀kọ̀ tó bá tọ̀ gbọ́ lọ́gbọ́ àtọ̀jọ́ yìí. à ìwọ ọkùnrin tó ọkọ̀ ńlẹ̀ o tó lẹ́rù nínú òun o. sẹ́ńkúrò àwọn ọ̀daràn tó fẹ́ lọ sẹ́yìn kíkọ́ lẹ̀ yọ̀kan lẹ́kọ̀ọ́ kíkọ́ lẹ̀ méjì lẹ́kọ̀ọ́ yọ̀kan sọ fún yín lẹ́yìn oṣù kan pọ̀ sí fèǹkó oṣù àkọ́kọ́ lẹ́yìn oṣù kan sáwò ìgbà tẹ̀ sí ilé tẹ́ máa wo nǹkan oṣù ìyàwó yìí káàtì ti kó tilẹ̀ tó ní sẹ́. yóò tún sọ́kọ́ bó ti ṣe nọmba tú yóò tún sọ́kọ́ bó ti ṣe nọmba tírì ní lọ́ba tán alùpùpù ọmọ lọ́lọ́ rẹ̀ ó sì ti sẹ́yìn. torí ẹ̀bẹ̀rù ọlọ́run ẹ̀bẹ̀rù ọlọ́run ẹlòmíràn tẹ̀ ní sẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ bí ọlọ́run onífẹ̀ẹ́ ìjà tọ́lọ̀ ní mo ṣe tó bó ti nígbà tí ń bẹ lé rẹ ìdí ń bẹ nìkan negotiate báwọn fẹ́ra wọn ó ń jàǹbá lọ́pọ̀lọpọ̀ adúgbò ẹ̀fọ́ ti báwọn òbí ẹsẹ̀ bẹ́ẹ̀ ló fò mí. ọlọ́wà ní nǹkan àbánújẹ ni ìyàwó ń bẹ lọ́dẹ̀ wọ́n náwó lé lórí àwọn tọ́jú rẹ̀ yóò sì máa bọ́kùnrin ní ìsọ̀rọ̀ kọ́sẹ́hùn òun bẹ́ẹ̀ kú lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn bẹ̀rù ọ̀bẹ̀rù kọ́lọ̀ ọba ma gbogbo ń dàgbé. ọkùnrin bá ti wá lé ta ilé òun náà ni ó hùwà ọkùnrin ó fi sọ pé wọ́n fẹ́ má. lọ́kùnrin bá ti wá lé ta ilé olórí ibùsùn ń bẹ lẹ́nu lẹ̀kún tiẹ̀ ìgbé máa bọ̀ darí lẹ́lẹ́ yóò lẹ̀. wọ́n ti gbàgbé pé ìdíjọ́ ti délé náà ni wọ́n padà sí bọ̀ náà. oyún bàbá eléyìí ó ti jósù kan nínú rẹ̀ ní oṣù àti lọ́fẹ́ lòun tọ́wọ́ àti pé ọmọ lóko ọ̀rìn wọ́ọ̀dù ọgbọ́n ọmọ ọlọ́mọ fẹ́ẹ́ ẹlẹ́ni táwọn sọ pé ayé ń ṣerú ẹ̀ ayé ń ṣerú ẹ̀ kó lè bá àwọn jahannama ní rọ ọ̀la yahillu lahunna an yaktumna ma khalaqa Allahu fi arhamihinna ọ̀tọ̀ sí wọn tí wọ́n gbé tọ́lọ̀ ń dá sínú wọn pamọ́ kò sí mọ́kọ́sẹ́lẹ̀ rìnrìn lórí ìdènà àpò òbí rẹ̀ ọmọ ṣùgbọ́n ìwọ mọ̀ ṣé nǹkan ti di oṣù ọ̀la ọjà ń bá rẹ̀ nítorí kọ́ba àkọọ́lẹ̀. òṣìṣọ́ bí tí wùlé ó kéré ma kóbìnrin tí wọ́n kọ́ ọ̀lẹ̀ wọ́n wá lọ lọ́kọ̀ mi láì jẹ́ kó fẹ́ ríjà nínú àǹfààní tó wà lọ àìjà yẹn òun náà ti á fi mà wípé kò sí nǹkan kan nínú àpò òbí rẹ̀ tọkùnrin tọkọ̀ ọ̀lẹ̀. torí ẹ̀ ló ti ṣẹ̀rí àdúgbò ike obìnrin dá pé kíkọ̀ kan lágbègbè pọ̀ àbí kíkọ̀ méjì ìyàwó náà lọ jẹ́ fún ọ màdà mẹ́sẹ̀lá ìjà lópin ìgbà tó bá wà nù pèsè ìjà. torí pé ní òfin hàn wá báwo làpò òbí rẹ ti ṣe má sí. ọ̀ òṣèlú ẹ̀rí òbúrú lọ́tẹ̀ yìí fún ọlọ́bìnrin tí ọmọ àgbà wájú. ẹ lápò ẹ wájú. kẹ́sì rí dájú tó ti ṣe gbogbo àbí òbí ṣe. àmọ́ gbà náà kú sí àmúkọ́ mọ́ nǹkan bí fún ọgbọ̀n mélòó lọ tọ́jú ẹni kọ́ máa gbé lọ kí ni mo bẹ́ ti ṣe ọmọ ẹ̀ṣẹ̀ bọ́ọ̀lù ọ̀pọ̀lọpọ̀ òun níbẹ̀rù ọlọ́run ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ tí èèyàn fi ń jàǹbá ara wọn ọ̀pọ̀ bákan náà ju obìnrin mùsùlùmí nínú tó lè jẹ́ kó orí lé gbé kọ́ọ̀dẹ̀ ló dùn kó náà ní kò kò gbin ọlọ́run ọba máa nípa àmúra gbogbo ìgbà tó bá ti di àjẹlé kó lọ hijab jilbab bí aṣọ rẹ wọ̀ látòrí délẹ̀ gbàgẹ̀rẹ̀ kọjá aṣọ lambúlambù kọjá aṣọ tó ṣe é kéèké sakọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kó o sì gbọ́dọ̀ gbọ ọrán aṣọ yẹn fún bẹ́ẹ̀ ló sì máa jáde ńlẹ yín lójoojúmọ́ tó bá jáde. wọ́n ti máa sára rẹ̀ dàmí pé kí ni ara tẹ́lẹ̀ náà ara ọrọ̀ kọ́ mú jáde àti sinmi àwọn olùgbèlà obìnrin mùsùlùmí ọ̀gbọ́dọ̀ dá o. àwọn àlewà àtọkọ rẹ̀ dá níjà ṣé ìyàwó ọkọ ní ọ̀nù àbí ìyàwó gbogbo èèyàn. ọkọ jẹjẹjẹ dúdúdú. ọkọ ni òun jẹ́ ni tó ṣe pé o sì ń wò níwájú ọkọ rẹ yéèkì tó gbogbo ìgbà tó bá wà lọ́dọ̀ ọkọ rẹ ó mọ àwọn tòmátò àlùbọ́sà àti gbogbo ojú àwọn arú. tọ́lá fẹ́ jáde àwọn ẹni títí wọn lájọyọ̀ lọ́wọ́ àwọn tìtàlẹ̀ àpàtì. ọkọ̀ tó máa fọ́ gbójú pé àbóǹkọ́ ni òun náà ni àdánwò.

ọlọ́kọjá tẹ́lẹ̀ yìí ó yí àwọn obìnrin mùsùlùmí. ọ̀pọ̀lọpọ̀ nínú wọn wọn máa sọ pé bára yé ni wọn mú kí èsì tọkọ wọn. ẹ̀rọ àti wá jáde lé jìlbáàbù ní kẹwọ́ ẹ̀rọ àti wọ́n jìlbáàbù yín látòrí títí dé sálẹ̀ ẹgbẹ́ wọn gbàgbẹ̀rẹ̀. ذلك أدنى أن يعرفن فلا يؤذين. إلى الأسلوب nínú tí ó máa wòyàn sí ayé mà nípa àwọn obìnrin mùsùlùmí làwọn eléyìí ẹnì kan mi ní yín lára. ọlọ́gbà tó bá ti jẹ́ sí ẹ̀yin náà báwọn kàfírat kàfírat ìrọ́t fẹ́fẹ́ múra lẹ́yìn náà múra ẹ̀mí níyì kọ́bọ̀ ẹ̀mí níyì kọ́bọ̀. àwọn máa ta wọ́n máa ń ṣe kọ̀ǹdọ́tọ̀ níbi àwọn bọ́ọ̀sì bọ́ọ̀sì táwọn èèyàn máa wọ̀ bíi móòlù ẹ̀ fi dáńkó obìnrin méjì fẹ́ wọlé ọ̀kan wọ jìlbà ọ̀kan nínú wọn ti wọ sinmi àti àti kọ́nsẹ́tì tó ń ti bí ọmọ kọ̀ǹdọ́ tí mo kó ní tí mo kó gbóró ní ti ṣe ń ṣe bí wèrè o ẹ̀rí pé ló dùn kan gbogbo ah, aláàjà ló fẹ́ wọlé o ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o aláàjà wọlé o alẹ́ kan wọ́n ti ní báwọn kọ́ńtẹ̀ tó bá fẹ́ kó wọlé tó bá yẹ kó sọ̀kalẹ̀ tó bá túbú kí ló rí kí ló rí àwọn ìmúra ni ọlá òdodo lọ́rọ̀ lọ dáadìka adana ayé ọ̀rọ̀ nàfẹlẹ ayọkẹ ọlọlẹlẹ yìí ló kéré kẹ ẹ múra kẹ ẹ wọ jìlbà nígbà tẹ ẹ bá jáde olókéré jù tó di fún ọta yìí mà àwọn obìnrin mùsùlùmí làwọn eléyìí wọn wà á ti kú tí wọn mọ yìí lóbìnrin mùsùlùmí kò ní níyìn lára wọn wá sọ yìí pé jìlbà àbùtọ́ lọ ní kí wọ́n kó ọmọ máa wọ̀ ọ́ nítorí pé àtẹ́jú ni bàbá ti wọ tèlébáàbù tó dábòlẹ̀ àtàlárúbá wá ní ọlọ́ọ̀ni nǹkan mẹ́rin dàlábí àtẹ́yìn wọ̀ ọ̀ka àtàtà ni nàám orí là ń orí bùbá ọ̀wọ̀ bùbá àti sọ́rọ́ wà lẹ̀ ọ̀wọ̀ dàńdógó wà lẹ̀ ọ̀wọ̀ ìrọ̀ lásán. wọ́n tọ́bìnrin tọ́wọ́ ní wọ́wọ́ ẹ̀sà ẹlọ́pẹ̀kan lásà ẹ̀sìn ẹ̀sìn Islam àtàní dọ́lọ̀ fi ń kọ́ aláṣẹ náà Al-Qur'an. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدلون عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما ọlọ́run pa ànábì láti ó sọ fáwọn ìyàwó rẹ̀. ó tún sọ fáwọn ọmọ rẹ̀ lóbìnrin. ó tún wí fún gbogbo àwọn obìnrin àwọn mùsùlùmí lápapọ̀ kí wọ́n wọ sọ wọn gbàgbẹ́ rẹ̀ wọ́n máa bọ̀ láti orí wọn títí délẹ̀ ọ̀làtà alárúbáwá ọ̀dájú pé ọ̀dà tọ̀sán. òfin ọlọ́run òun á láta iná ló fà ló fi jẹ́ ike ọ̀pọ̀lọpọ̀ tó ń sọ̀rọ̀ ní tòkí ọlọ pé káwọn ọmọ ẹgbẹ́ ti kọ ní òkè tí kò tó kí káwọn náà máa sọ wọn kàn sí àwọn èèyàn lọ́nà omi ti mọ dodo àmọtọ ìyàwó ti yarí ma lọ́wọ́ kí làwọn má bàa fi ẹyin bú òun ẹyin náà ẹ máa ẹyin obìnrin sí náà ẹ máa ti báwọn ìyàwó táwọn náà ṣe kí gbogbo wọn jọ jẹ àti ìdí ń tọ̀pọ̀lọpọ̀ láàmú jìlbà àwọn aníwà àtọkọ́njà asọ̀tọ̀ lè fẹ́ kí n máa wọ̀ èmi ìfẹ́ máa wọ ọrú ẹ̀ torí ìyá mi ò wọ ọrú ẹ̀ yìí ìyá mi ò tó gbórí ẹ gbọ́dọ̀ ṣé fún àwọn obìnrin tó bá tẹ̀ lófin ọlọ kò lè gun mọ́kà ṣé mo pé àwọn Yorùbá wọn láwọn èdè jáde jáde rádaràdà kan dá wọn pè é wọn bá pé dídá àwọn èèyàn jìnnà fẹ́sìn. wọ́n lè wọ wọ́n wọ sùn tó ní ọgbà ìwà pin máa sọ lórúkọ orúkọ báwo àwọn ọ̀sán náà ìbẹ̀rẹ̀ náà ni ìjọba arábìnrin tó múra bọ́lá ṣe ní kó múra wọ́n lè léegun mọ́tà àwọn òbí là. eléyìí túmọ̀ sí pé wọ́n tọkọ rẹ̀ máa ń bọ́ ọjà lórí eléyìí ọgbọ́ ọjà dáa ọ̀pọ̀ dada kò sẹ́ni tó lọ fẹjọ́ sùn tó darí tẹ̀lú fi ọlọ́ nínú kájọ́ sì bọ́lọ̀ obìnrin ẹ mójútó sọ láti ẹ má fi ráàlì púpọ̀ nínú àwọn obìnrin ìjàgbá ti dọ́dọ̀ ọkọ wọn kì í mójútó jọ ẹlòmíín wà nù wọn àsùnfà ọkọ ti dì í ṣáájú kálífàjárì ó tó yọ ní ìdálóhùn ọkọ lọ àtúbọ̀ òde ìyàwó òsì dìde ẹ dákun rú ìyàwó burúkú wò ni wọ́n káàmì tí máa kó àwọn jòlùbá mọ̀nàfẹ́fà irú ìyàwó rádaràda wọn ni ọ́ ọlọ́sàlù àlá láago mẹ́wàá àbọ̀ alẹ́ ọlọ́fẹ́ kí àọ́tún mọ́tòrí ìjẹ̀jà nínú ọkọ náà wò rà ọlọ́run bí ọ léèrè lọ́jọ́ pé ńlá òkè yá àmọ́ òun ilé rẹ̀ tún ṣe. ẹ kí è sára obìnrin ọlọ́run fún ọ lówó ọmọ ayọ̀ zakat obìnrin ramadan adé ọlọ́run náà rí kágbára mi ò ní ka gbára rẹ̀ ta. èsì pọ̀ ń sìnkọ́ èsì bí ma èsì rí ma gbèsè kó lóyún kí ló fẹ́ mú ọmọ tètè yá mọ̀ rọ̀mọ̀bà obìnrin báwo lẹ́sẹ̀ ṣe náà rí ẹ̀yẹ obìnrin kápọ̀kọ̀ yín kú ẹ bá wọn ti di pọ́ọ̀tì rì malẹ̀ àbí ẹ̀mí bá wọn dínú obìnrin mi ò yarí ni o èkì owó débẹ̀ tí làánà wọn bá rọ̀ jù kọ́rọ̀ lóńdó ọ̀gbọ́dọ̀ débẹ̀ wọ́n ti ọkọ rẹ̀ sábòlé gẹ́gẹ́ bí yorùbá lẹ́wọ̀ wọ́n bá wọn sọ títí títí ike fún bí ọkọ rẹ̀ lọ sórí jẹ́ ẹ̀yárí. láàárọ̀ láàárọ̀ yóò máa lọ sí sàárè yóò máa wá sí ọkọ rẹ̀ àrẹ̀mí ọ̀kún àrẹ̀mú ọ̀kún ọmọ wọn nílé fi lọ́rùn pàrọ̀ rẹ̀ ìjọ ìjẹ́ lálẹ́ ìjọ ọ̀run ni ọmọ bá wọn jẹ́ mọ́jọ̀kùn ọmọjọ̀kùn ló kí rọ́lá onítùmọ̀ ara tí islam bìlẹ̀ ẹ̀ máa ń sìnkú lẹ́nu wọ́n wá bá ìyàwó yẹn wọ́n bá sọ́ọ̀tì ó ní owó màá nọ bẹ̀ láàárọ̀ láàárọ̀ náà àwọn ọmọ wa ń jẹ́ pé wọ́n ń hùwà sí ọ̀dà ó ní ìwọ ọkọ òun ààrẹ mo máa ń sùn àwọn ọmọ ń ṣe rádaràda wá tún létí bàbá tiẹ̀ wá tún lè yí sí nígbà tó eléyìí túmọ̀ sí pé nígbà tí wọ́n bá ń bá wa sọ lẹ́rọ̀ tá a bá gbọ́ èjì òjà gbọ́ ń bọ̀ ọlọ́run ti bọ̀ ọ́ láti rí olówó olè lọ sí hajj lọ sí hajj òbí ọlọ́run bá jẹ pé tóbi wá sí lówó tó fi lè lọ sí hajj ó sì lẹ́ni tí ó sì lọ ẹ̀dọ́ gbọ́dọ̀ lọ hajj ọdún ìlú rẹ̀ káwọ hajj ó tòlè sanwó ẹni tí ó sì lọ àbẹ́ni tí ó sì lọ nu fámìlì rẹ̀ náà lọ ọ̀rọ̀ yẹn kọ́ lọ eléyìí ò sí nu tọ́pọ̀ àti àwọn olè jà sí o lópin ìgbà tó ti ní ẹnìkan náà àwọn fámìlì rẹ̀ tí sì lọ bí àwọn bá sọ pé mo fẹ́ lọ hajj lọ́dún yìí ọkọ wa sọ pé òun ní lọ. yóò lè gbàgbọ́ lọ àwọn abéèrè ṣé hajj tóbi ṣe ṣé hajj ọ̀ràn yẹn ni àbí hajj nàfìlà wọ́n ní tó ọ̀ràn yẹn ni ọkọ ní ìfara máa lọ kò sí kankan ọ̀gbọ́n náà ní kò máa lọ nítorí pé hajj kò sí lọ rárá lẹ́yìn tó bá ti lágbára láti lọ sí pàápàá jùlọ hajj yẹn. tó bá yẹ pé bẹ́ẹ̀ ni òfin ọlọ́run gbà pé dájú. nǹkan ẹyọ kan fi lè dájú ó nìsín lọ rẹ̀ yà yìí. yàtọ̀ sí hajj rí rárá o. rí o. tọba ara tọba yarí mọkọlọ ikú wa sọ pé umratun fi Ramadan tahijjatin ma'i anabi ní sábà ti umratan Ramadan wọn dàbí kò sí hajj ni pẹ̀lú anabi sallallahu alaihi wa sallam wọn sọ ike umra kìí sọ̀rọ̀ yẹn ọkọ bá ní kọ́ máa lọ ọgbọ́dọ̀ lọ. lọ́ba tó lọ umra náà ní bukata mahram ó ti ní mahram ọkọ wa ní kò ní lọ ọgbọ́dọ̀ lọ ilé ìjọba tábìlì òkè ọlọ́ọ̀. ọ̀rọ̀ yẹn ni kóbìnrin kan máa gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kọ́mọ̀ sì máa ta ọkọ rẹ̀ lẹ́nu lókè ìgbà tó bá ti ṣe tọkọ yín ní kẹsì kọtakùtà náà kọtakùtà nígbà Muhammad sallallahu alaihi wa sallam kẹ gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu sábàbí lánàá nínú sábàbí tó mú ìwà ìjẹ́nà nínú hadith Abu Hurairah radiyallahu anhu annabi sallallahu alaihi wa sallam wọn ni وحصلت فرجها وأطاعت بعلها دخلت الجنة من أي أبواب الجنة شاءت أبدا láti jẹ́ni tí mójútó sọ láti wákàtí márùn-ún tó sì sọ abẹ́ rẹ̀ tó sì ń gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu tó sì ń gbọ́rọ̀ sọkọ rẹ̀ lẹ́nu. ọkọ̀ kan ò sí tọ́jú ọkọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ tí wọ́n ti gbọ́ àwọn aṣọ ike tí ọ̀gá díẹ̀ kájà ọlọ́run ti solú ara rẹ̀ lóbìnrin ìwé mi tí ọ bí wàá lọ rí gara ọkọ rẹ fi jẹ́ ìwé mi tí ọ. àgbọ̀dọ̀ gbọ́dọ̀ kọkọ rẹ lẹ́nu àgbọ̀dọ̀ tẹ̀lé kọkọ rẹ lópin ìgbà tí ń tọ́kọ ń bí ń kọ́ láti ọ̀gá ti ta ọ̀gá takò sọlọ ọ̀gá takò dáná mi sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ tọ́lá ti fi àwọn nǹkan wọ̀nyí wà á wọ àlùjànnà gbalẹ̀ fún àlùjànnà tó bá wọ̀. wọ́n ti sọ láti sọ abẹ́ rẹ̀ rẹ̀ lẹ́nu. lórí ẹ̀rẹ̀ Islam ilé ti sọ pípọ̀ sọ sóbìnrin rẹ̀ ń bẹ́ lé kọ́lọ́ tó fi yá náà bílà láì jẹ́ rẹ̀ bákan náà a rí i fi òfin ọlọ́run sọ pé ìwé kẹ́nìkẹ́ni kọ́ wọlé ọkọ rẹ láì jẹ́ kó ọgbà yọ̀dá lọ́dọ̀ ọkọ rẹ. lábẹ́ gbọ́rọ̀ tọkọ rẹ lẹ́nu òbí ọlọ́sọ ike tọkọ rẹ bá pè ọ́ ike kọ́ ọwá ọwá gbọ̀n lórí ibùsùn òun fẹ́ bọ́ ọ ní ìbálòpọ̀ ọwọ́ kọ̀ láti gbọ́ ọkọ rẹ yẹn lóhùn ọkọ bá ti wá sùn ẹni tí ń gbénu sí ọ àwọn mẹlẹ́kọ̀ ọmọ làánà rẹ̀ títí tó fi jí sáyé nínú ìwáyà kan ọkọ̀ bá fi ọbẹ̀ ọkọ̀ láti dáhùn olúwa ẹlẹ́dàá wa ti ń bẹ lókè gbogbo sáwà yóò fi inú fi ọ títí tọkọ yóò fi yọnu fi ọ eléyìí tó mẹsì pé àyè tọkọ wà ọgbà púpọ̀ ọkọ yarí mọ́yàwó lọ́wọ́ tàbí ìyàwó lọ yarí mọ́kọ lọ́wọ́ báwo láti ṣàtúnṣe tó bá jẹ́ pé ìyàwó lọ yarí mọ́kọ lọ́wọ́ gẹ́gẹ́ bí ti ṣe máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà obìnrin ní ọmọ sọ ikú ti wà lọ́dọ̀ ọkọ ti tọ́dún mẹ́wàá òun òfin tọ́ka rí dòdò kankan yóò ti tún nípò ọwá mi bẹ́ẹ̀ ni ẹ̀tọ́ rẹ̀ ní pípa ọwá mi ìgbà tí wọ́n mọ̀ pé ń tẹ ẹ̀tọ́ rẹ̀ náà lójú mẹ́lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀tọ́ rẹ̀ tí ọba fún ọ lẹ́tọ̀ rẹ̀ òfin ọlọ́run gbà jíjẹ́ kó pé àwọn èèyàn kó wọ́n bọ́ ọ bá tí ọ̀gá sí àyípadà tó ìwọ̀ ọ̀pọ̀ sílẹ̀ wọ́n lè bọ̀ dànù ọkọ̀ ọ̀pọ̀ sílẹ̀ èsì ń kẹ́kọ̀ọ́ rẹ lójú mẹ́lẹ̀ òfojúṣe rẹ̀ wọ́n lè bọ̀ dànù nítorí kan má bàa tara rẹ̀ sẹ́lọ̀ tó lè bá wa yarí mọ́kọ lọ́wọ́ ọkọ ní kọ́ wá kọ̀dọ́kọ ló ọkọ sọ yìí mo ti rí pé orí ibùsùn báyìí ni ó lé lọ́dún méjì ní kó mi ló ń tẹ́tẹ́ ń gbélé mi mọ̀ ń dákọ̀ sí lọ́rùn gbà òfin ọlọ́sọ ike sàárè ló wọ̀ ni ẹ kìlọ̀ fún wọn ẹ kìlọ̀ fún wọn kìlọ̀ tẹ́sí fún wọn ẹ pàkíyèsí rẹ̀ lọ sí ti bá burú bọ́ọ̀lù abálẹ́ ti ṣe burú tó tọ́lá ti tẹ̀lẹ̀ agbára rẹ̀ oníkà obìnrin ní ìjọba ti kìlọ̀ fún pẹ̀lú ògbọ́n náà yóò yí padà sí dáadáa torí pé ẹ̀mọ́ mi yàn onígbàgbé lọ́lọ́dà wa tọ́lá ti rẹ́ ni wọ́n létí wọ́n ti gbọ́ kọ̀gbọ́ kọ̀gbà tàbíjọ́rò wọn nà lè bá wọn àti ẹ̀kọ́ yìí tí wọ́n ní bó ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni láti ọjọ́ tó gbàtọ́ ọjọ́ kọ́yìn sí ìlú mi ló sá lọ àdúgbò mi ló kó lọ ọ̀wọ́ lọ ṣéǹjì sim card lọ́wọ́ ti pe nọ́mbà rẹ̀ ní nọ́mbà ìkọ́ pẹ́jìtà ẹ dákun torí tọlọ torí pé wà síyàwó ẹ ń jà ọbẹ sí o ní kó pa nọ́mbà rẹ o ní kó búlọọkì ẹ ilé náà lẹjọ tẹ ẹ bá jọ máa ń sún kọjú síra yín ọkọ pàkọ ó pa kí èsì ẹjọ́ bá ní làákàyè ẹ dákun bàbá alágbẹdẹ tí o sì tọba tó kọ ọkọ mi gẹyẹ ọkọ àbò ẹ mọ kó ní ọmọ pé nǹkan ọgbọ́kọ̀gbà ọlọ́ni kẹ́ẹ̀nà wọn lólu tí o sì nù pàǹdà nílé èkó à ń bóni láwọ à ń rọ́ni lápá rọ́ni lẹ́sẹ̀ à ń bóni bọ́sẹ̀ á tẹ̀ nílé èkó òsì làwọn sọ hábà wọn ní jọba fẹ́ na àwọn ìyàwó wọn bá wọn kàrọ akó aṣọ wọn létí wọn wá fi gbá lẹ́sẹ̀ olùdókè bẹ́ẹ̀ wọn á ní à àwọn ní nàìjíríà o àwọn obìnrin táwọn lè kọjá báwọn tó táwọn bá dá sọ làwọn kan máa fi gbá wọn ó ti lè lu olúwa rẹ̀ ó lu ọkọ bàjẹ́ níbi tẹ́ǹtì tẹ́ máa bá kọ́kọ́ lẹ́sẹ̀ nítorí pé tó máa ń ṣẹlẹ̀ ní ìdílé pé tọkọ bá ti yọ ní àkúlà làwọn ìyàwó máa yọ láwùjọ tiwa ọkọ kan ó lọ yàdá ọbẹ̀ fi halẹ̀ mẹ́yàwó ìyàwó wa lọ kọ́ ọmọ odó. a jọ ṣe fúnra wa

kìí ṣe lúlù pàṣán àtòlù èèyàn kàn pé ibi tó bá lílẹ̀ bá máa ṣe fúnra nù lé bá rẹ ti pa lẹ́sẹ̀ ọláyọ̀ ọmọ kò jẹ àmọ́ irú àwọn ẹgbẹ́ máa ń sọ pé irú ẹgbẹ́ mi ra obìnrin àwọn wọ́n ti bọ́ ọmọ ra wọn bàjẹ́ torí kó wèrè yìí ti di wàhálà fẹ́ bẹ̀rẹ̀ oní ọ̀nà ọ̀hálẹ̀kùn orí kọ́kọ́ mú bàtà. yóò dùn dákì èrò eléyìí tó bá tó rẹ̀ lọ bá pàdé ọlọ́run sánú ẹ̀. gbogbo gbèsè náà ló gbèsè òwúlò sánà ẹnìkan láti fámìlì ọkọ ẹnìkan láti fámìlì àyà. rí sọ tọ́já sí pé kó tú wọn ká ọlọ́ọ̀ni kó tú wọn ká. tó bá kọ́ ọkọ lọ yarí ńkọ́ ọkọ náà máa yarí lóbìnrin o nítorí pé ńgbà tó fẹ́ tẹ́lẹ̀ máa ṣá ọlọ́ àtúwọ́tá ilá ilá owó kóbìnrin kan ọ̀dá tó láyé ọlọ́dà gbọ̀ngàn náà kò sí ìwò pé náà ó ti sá ó ti sọ̀rọ̀ alẹ̀ tó wọ́n fẹ́ràn rẹ̀ máa fẹ́ràn rẹ̀ ni wọ́n kọ̀ fàdúró ni. tó máa ń bọ̀ sáwàdà ọmọ bínú tí wàá dáwọ́ ibà ti ṣẹlẹ̀ tí àwọn bá ti di pé ọkọ ọgbà tó mọ àyè wà fún ìyàwó náà láti ṣàkóso. وإن امرأة خافت من بعدها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير. nínú àtúntò tó bìnrin lè ṣe tí gbogbo olùdó ọkọ̀ gbogbo abọ́ títí ti kàn lẹ́nu mi. àtúntò nínú àtúntò tó lè ṣe mo náà ní kéyàwó tẹ ẹ jẹ lọ́dọ̀ ọkọ ìyàwó mẹ́ta rẹ jẹ ó máa ń fún yín lọ́jọ́ méjì méjì wọ́n lè sọ ike ẹ̀kan ní kẹ́ máa wá jọ nígbà méjì ẹ̀ máa wá lọ́sẹ̀ mo gun ẹni báyìí tó orí kọ́kọ́ rẹ fẹ́ràn mo gun lọ́dọ̀ tèmi kọ́ ọ̀sá lè gbé lálàáfíà ọmọ bàá lé ọ̀dà ìwé ti sáwúdá ṣe ń máa ìyàwó àdébíyàn Muhammad sọlọ́lá àdìsẹ́là tó ṣe sọ̀rọ̀dáàtì ni mo ti dàgbà mo ti sanra mo fura sábẹ́bí ò kò àbí òye ọ̀fẹ́ mi máa lọ sí. mo ti gidigidi. tí ọkùnrin ọ̀gá ti fẹ́ràn obìnrin dáadáa ó ní o ó ní ọkọ ni ọ ọ̀dọ̀ wọ́n ti màá màá wọ́n lọ yẹ kó o gbìyànjú ọ̀nà tí òfin nílé ọ ẹ wọ́n ní ìsìdára yìí máa kọ sọ́wọ́dà ó lùzù ká púpọ̀ kò ní jẹ́ ọmọ mi ní ìmà kò ní jẹ́ ìyàwó ànábì lálùjá nà mà á kàtàrà láàbì sọ́wọ́dà ní wà ànábì sọ̀lá àdìsọ́lá ọjọ́ tẹ ẹ máa fi wájú ọ̀tẹ̀ mi mo fún àyíṣà kálukó sí ànábì ti gbà sọ́wọ́dà gbọ́dọ̀ ànábì dáná mi dùkú ẹ̀yìn títí dọ̀là sáwọ́dàtù ìyàwó ànábì ló ti jẹ́ lálẹ́ náà nítorí làákàyè èèyàn lè jẹ́ ìyá ńlá wọ́n mọ̀ ní làákàyè ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n ń gbẹ́sẹ̀ lọ ànábì ọ̀ wá ní gbọ́ ẹ̀tọ́ sí wọ ọkọ rẹ gbọ́ púpọ̀ ìwọ́n sì gbọ́ púpọ̀ gbàgbọ́ ọ̀gá farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ọkọ ẹ̀rí gbogbo oníkálukú ọjọ́ làgbà níbi wa lọ́dún làlẹ́bí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ó ní kọ́ ọ̀rọ̀ tó rọ̀ wá yìí sọ̀rọ̀ lọ́wọ́ yìí wọ̀ tẹ̀lẹ̀. ilé làwọn ìyàwó ti ó lè sọ pé bàbá ó ti ẹ̀tọ́ àbí òye ṣé ti bàbá bá sọ bá bàbá àwọn ìyàwó àti sallallahu alayhi wa sallam. wọ́n ní pé àwọn òmùú ànẹ́bì nínú pé wọ́kọ̀ wa ni. wọ́n mú ànẹ́bì nínú tí gbogbo àlóhùn amú wípé aṣíwájú gbogbo àwọn ànẹ́bì ádámà. Bàbá ti dákọ̀ rẹ̀ láti sallallahu alayhi wa sallam. Eléyìí fún wọn láǹfààní láti lè kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àdáni. Bí wọn náà bá ti sọ kọ́kọ́ rẹ̀ láti mọ̀ pé sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́kọ́ lọ́dọ̀ rẹ̀ tàbí òrí àwọn olórí ibùsùn ọba gẹ́ẹ̀sì fọkọ ni ọkọ lórí ibùsùn ọjọ́ fọkọ máa ń fi oore lórí gbàmbẹ olórí gbàmbẹ torí kó lórí ibù lọ́tà fún. orí ẹ̀ ọba jẹ́ fọkọ ni wọn náà ó step down wọ́n lọ́kọ̀ rẹ̀ five thousand ló máa fẹ́ lójoojúmọ́ kí ẹ fi ra èlò ẹran kí ẹ sì ti bẹ̀ lójoojúmọ́. wọ́n wá sọ pé ah ẹ dákun bàbá alágbádá tí nàìjíríà ti lè tó ní sí ẹ sọ owó yẹn di three thousand. tí ó wò ó ilé obìnrin yóò rí rẹ̀ tẹ̀ pé yọba padà ṣe dáadáa sí ọ ilé ojú tẹ́lẹ̀. náà wá sí ti pé sì kí ọ lọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ kú. Àwọn mọ ọkàn rẹ̀ lé bàbá rẹ̀ àmọ̀ àwọn bàbá rẹ̀ wọ́n yàrá kan kù táwọn ọmọ àwọn òtún máa dálé mojú nígbà wọn bá lé wọn lé ọkọ. tó obìnrin gbọ́dọ̀ jẹ́ ẹni tí ò ní gbéraga ẹni tí ò ní gbéraga ló lè ṣe léyìí. tó máa wọ́n ara tó ń tọrọ ẹ lójú ó di àbàjẹ́. ìjọba step down níbi ẹ̀tọ́ kan tó ní lọ́dọ̀ ọkọ rẹ ọkọ lè fi torí rẹ kó fi ọ lẹ̀. eléyìí jẹ́ kí obìnrin ó sì ti máa tún ìjókòó rẹ̀ ṣe pẹ̀lú ọkọ tọ́ba sọ torí pé ìbádòpọ̀ rẹ pẹ̀lú ọkọ ọ̀wọ̀ ọkọ ọmọ gbogbo báyìí ẹ ti ń bọ sọ̀rọ̀ ọ̀tọ̀ ọlọ́run ó ti rú lọ síwájú ó rú lọ sẹ́yìn ọkọ̀ òkùnkọ́lẹ̀ wọ́n lè fi kó lọ tàbí òkú ọlọ. ṣùgbọ́n mo sọ̀rọ̀ lọ́dọ̀ ọkọ rẹ̀ kíkẹ́ kọ́kọ́ ọlẹ̀ ọba níbi pàtàkì. anábìsọ̀rọ̀ bá àríwá ní sẹ́lẹ̀ olóbìnrin yóò tó bá tọrọ lọ́sọ̀kọ rẹ̀ kọ́kọ́ lẹ̀ láì jẹ́ ikú níbi pàtàkì tó lè mú sílẹ̀ ní kúrò máa jẹ. tó bá jẹ́ kó níbi pàtàkì ọkọ ní òkúkọ́ lẹ̀ kó lè ṣe kọ́lọ̀. àmọ́ ìmọ̀ràn tiwa ní kọ́ ọmọ sí. kó o ṣe sùúrù pẹ̀lú ọkọ rẹ̀. nítorí pé o ti mẹ́lẹ́ yìí ná ìyá màlẹ́ta mi kò rò rí fẹ́. Ìjọba tó bá ọba sáfún, ó ń jẹ gbogbo orí tó ọba sá lọ, irú ọkọ rẹ náà lọ́mọ rí. Ẹgbẹ́ ìyára gbogbo wa. Ṣé ọkùnrin tó sá fún mi náà ni? Gbogbo obìnrin ní ìjọba fẹ́ irú ìyàwó tó ọkọ lẹ̀ náà lọ́mọ bá. Torí pé ìyàlè gbogbo wa. Orí di ẹlẹ́yìn, ká kíyèsára, ká gbìyànjú láti tún ọ̀dẹ̀ wa sí. Ní ìparí, gbogbo obìnrin tó bá fẹ́ fẹ́ lọ́dẹ̀ ọkọ rẹ̀ kó gbogbo ọkùnrin tó bá wù kí àwọ̀ pẹ́ lọ́dọ̀ tòun láti yanjú láti jẹ́ni tó ṣe ike ẹ̀ máa yanjú àwọ̀ ẹ̀gbọ́n rẹ̀ ni yéti bá ń ṣẹlẹ̀ láàrin ọkọ rẹ̀ kan ìwọ kan ẹ gbìyànjú láti má máa gbọ́rọ̀ yín lọ bá àwọn èèyàn ẹ má máa rà òkà amájẹkọjá ike gbogbo tí ń ṣẹlẹ̀ ń lè dín lẹ́ẹ̀ma fi tàwé ìròyìn. nítorí ọ̀pọ̀ ọ̀gbà ilé ìtótóòrò mà àwọn èèyàn ọ̀dà sí lọ́nà tí lè yín òkú kọ́ àwọn èèyàn ọ̀dà sí lọ́nà tí òkú gbogbo nǹkan táwọn máa ń sọ pé ní gbárù rẹ fún yọ padà yí ọ fáwọn tó ti lọ yọ padà yí ọ wípé tí ó ọkọ ń sọ̀rọ̀ lọ àwọn tó ti wọn ò sì ti torí rẹ̀ ẹjọ́ ọkọ wọn. torí ẹ̀ ìwọ ọkọ náà má máa pàṣẹ ọ̀rọ̀ ìyàwó rẹ̀ níwájú àwọn ọ̀rẹ́ rẹ̀ àbíwájú àwọn rẹ̀ wọ́n má bàa jọ nímọ̀ràn eléyìí tí mú ní kọ obìnrin léèyàn padà kọjá léèyàn máa ní gbogbo gbà ibi àwọn ọkùnrin kì í sábà rọrùn fún wa láti rí ìyàwó wọ́n máa ń ná wa lára wọ́n máa ń ná wa ní wàhálà tó wọ́. bákan náà ní obìnrin kì í sábà rọrùn fún yín láti rọ́kọ fẹ́. ó máa ń bí ọ̀pọ̀lọpọ̀ pọ́njú ìdààmú àti wàhálà. ẹ méjì àgbàgbé eléyìí ní gbogbo ìgbà. òbí pé káàbá ti gbàgbé kò ní jẹ́ ká balẹ̀ ọkọ wa jẹ́. káàbá ti gbàgbé kò ní jẹ́ ká lé ìyàwó wa dànù táwọn apàdà máa kábàámà. ọkùnrin á máa kábàámà. lórí kọ́kọ́ obìnrin sílẹ̀ obìnrin a máa kábàámà lórí kọ́kọ́ kọ́dàánù ẹ̀rọ̀nù dáadáa kẹ́tó ti kápá wọn. àti jẹ́ni tí máa kọ̀ ládùúgbà àmọ́ ti ọlọ́wọ́ bá lọ́mọ àjò. àní ìwà ọlọ́run ló lè kọ́ wa wà. àmọ́ bá a ṣe báyà gbé tí òní jáde wàhálà ọlọ́run ló máa kọ́ yẹn. ẹ máa bẹ lọ́ọ̀ ní gbogbo ìgbà. ọ̀rẹ́ kọ́ à ń fi eléyìí tó rẹwà jù bẹ́ẹ̀ àwọn àròyìn rẹ̀ eléyìí tó ga jù àwọn ẹgbẹ́ wọn lè ra kótó ilé kálukú wá sí dáadáa àṣẹ hàn wọn máa ń dalé ẹni rú tí ìjẹ́kílé ó tòrò ọlọ́kọ́ bá gbé jìnnà sáwọn alẹ́ wa àwọn tí a dùnú dáadáa tí máa ń ṣẹlẹ̀ tí máa jẹ́ kí ayọ̀ àti àlàáfíà wọ́n máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ láàrin ọkọ àti ìyàwó ọlọ́wọ́ bá kọjá kí inú àwọn nǹkan dùnú bẹ́ẹ̀. ó fi ọ̀dẹ wa kó fi ṣe ìdíjókòó ọlọ́ọ̀lẹ́dàá wa kó má dà láàmú ọlọ́ọ̀lẹ́dàá wa kó fa lọ́kàn balẹ̀ ọlọ́ọ̀lẹ́dàá wa kó ràn wá lọ́wọ́ lórí àwọn ìyàwó wa lórí àwọn ọkọ wa lórí àwọn òbí wa lórí àwọn ọmọ wa lórí iṣẹ́ ìṣe wa أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك فقالوا كتاب الله والسنة التي نفت قبلهم نفت قبلهم وتضمنوا بذوي الرشد نعم أما الله ذلك ولا حتى لا نغد فرعتي كلهما عنوان الدكتور كل أربعة وقوة لكما إلى جعل يبادي كما هو عليك لا هو شيء Alákọ̀ọ́jẹ́ kí a tó kò gúnjẹ máa wà jẹ́ sájókò, a ti kí máa ta ìbéèrè náà ọ̀gbọ́n kọ adáàrọ̀ ẹ̀yà pẹ̀kẹ́ káfẹ́kẹ́ rẹ̀. A jẹ́ máa gúnjẹ́ òun ní ilé ìlẹ̀lá, ẹ̀dá kí a jẹ́ kò sọ́nà. Náà, àwọn àbàdíjọ́lá ni a gúnjẹ́ púpọ̀ pẹ̀lú ọ̀rọ̀ àdíjọ́lá ti ṣe àwọn bàbá wa fún wa. Àwọn máa ń gbé àwọn ẹ̀sìn wọn ẹ̀kí àti kó kí ó kó ṣe kọ́kọ̀ fún wọn. Ọ̀nà ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìmúnikúrò tó ń lágbára lẹ́yìn kan àlejò ọlọ́run kó fẹ́ tó tóbi sí ọmọ fún ìbàtà lọ kí wọ́n máa mú àwọn ìyàwó olùkọ́ àgbàlá iná wọn wà ní ìlànà ìgbà tó fi sí àwọn bàbá wa pé tó fi sí dáadáa náà bàbá wa rẹ̀. Tó wà bí ọlọ́run àìsàn láàárẹ̀ kí wọ́n tán ní oṣù ẹni tí wọ́n bá ti kọ́ra àìsẹ́ pẹ̀lú náà ní àwọn ọ̀gbọ́n àwọn Ìmá yìí tí mo lè mọ́ ń bẹ̀rẹ̀ bí ọwá kàbí Yorùbá ni, àbí ti lágbà. Ìmá ẹ̀kú ti Yorùbá, ẹgbẹ̀ẹ́gbẹ̀. Lákọ̀ọ́kọ́, àwọn ọmọ ó ní ilé-ẹ̀kẹ́ tuntun kárí ayé, ilé-ẹ̀kẹ́ tuntun kárí ayé, ẹ̀sọ̀

فيبوي ولسانه فيبوي ولسكنه Ọbáṣẹ́gbẹ̀rẹ̀ àtúnṣò gbólulẹ̀, àwọn òfẹ́ fáwà fáwà, àbí Allah subhanahu wa ta'ala, àríkọ̀ láfíà, àríkọ̀ ẹ̀sẹ̀ tó máa sàbàrí pé fún àwọn àfá, àwọn àfá wa, kọ́kù bí i أو به أبدا فالناس موتى وأهل العلم أحياء حتى نقول أحسن الله إليكم وجزاكم الله خيرا قال لكم قبول داعية القيامة صلى الله عليه وسلم يقول ما كبرتكم الله قال ما تكي دادركم ملوك قال ما على لي وتوكلوا ها ní àyíká tuntun pẹ̀lú ògbọ́lọ́ àwọn lọ síbi àwọn ìbéèrè ìgbà tó tó di kí a lọ síbẹ̀ a ní ìwọ̀ tó já sí pé a gbọ́dọ̀ pé fún wa tó àti náà bàbá wa tó já sí pé a gbọ́dọ̀ ṣe. Àwọn bàbá wa náà ń fún wa ní ìkápá kí wọ́n máa la àwọn èèyàn pẹ̀lú ọ̀rọ̀ wa náà Àìkú ọ̀rọ̀ wọ́n máa ń ṣe wà tẹ̀wá náà lọ́dún ṣe kó dàgbà àwọn ìyàwó wa láti di ìwà wa láti di àbá àtàwọn ọ̀rọ̀ àti ọmọ tó gbiná ní ní ìyẹ́ Ilé ìyọ̀nà méjì aléìkúsọ ọ̀pọ̀ ọ̀sọ̀ tó wọ́n dẹ̀ mẹ́rin oṣù kan kò sí wọn àbò tìrí náà. Ìgbò kọ́nà dàbò kó mọ̀ta máa tàbí kó dáadáa fún wa. Náà, àwọn bàbá wa tó wá ṣètì ẹ̀jú, àwọn tí àwọn ẹwà kó sílẹ̀ wọn. Ní ìbẹ̀rẹ̀ yẹn. Náà, àwọn tí rà yìí, àwọn ẹ̀yà pẹ̀lú kọ́nà wọn kò ní tó wá náà. Wọ́n lọ wá kó sí, a gbọ́dọ̀ àwọn anímùkátà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀sẹ̀ ní ìdáhùn tó yẹ sí pé lè fún wá ṣe ní Yorùbá a lè tó ń tọ́wọ́ tó máa dàgbọ́ lẹ́yìn láàyè ara wa ṣùgbọ́n kó má máa lè sọ ẹ̀sẹ̀ láti láti síra yìí ó pọ̀ àwọn Bàbá ti débẹ̀ ẹ máa ma àwọn páàkì wọn àpéjọ tó gara. Wọ́n pọ̀ gan. So wọ́n ṣe é fowó sí ìdílọ́tì náà ní èdè Yorùbá. Bẹ́ẹ̀ náà, àlùmọ́wọ́ yìí ní àwọn náà ni àlùsùlù sàlátà wọ́n ṣe léde Yorùbá. Àlùsùlù sàlátà dá máa ń ṣe léke kẹ́yẹ́pọ̀ tí òbá lórí ké òde yìí ké. Àǹfààní ti wà fún ọ níbi tí wọ́n láti ìṣẹ̀lẹ̀ tàbá tí kí n tó kù lára tí wọ́n náà máa pẹ̀lú èdè Yorùbá ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti dáàbò sàn sí i síra ńlá rẹ̀ síra síra tó dá sí pé ọlọ́run sábà bí dáadáa fún àgbáyé àwọn bàbá wa tó ṣèṣì rẹ̀ wọ́n ti lédè Yorùbá ní dáàbò sàn sí i wọ́n ti lédè Yorùbá àkídà àwọn àlùsùnà àti àlùsùnà ọ̀jàrà ó ti jẹ́ kí mùsùlùmí ó ní kẹ́ àkídà tó yẹ kó ní wọ́n tún bá wa ṣeré ní ọtún ṣeré lè wá àwọn tẹ̀lé ayé bẹ̀. àwọn èyí tí wọ́n kọ́ lọ́wọ́ náà ẹ̀rọ àwọn tó lábìlà ń ní àwọn àmì bí ìwọ́n tó bá mọ tó àwọn bá wọn ní kò wá fọ́ọ̀mù rẹ̀ ìwọ́n tó bá lọ́mọ làákọ́ni tó máa tó ń kó náà gbálágbá tó máa tẹ́ kàtíbàtẹ́ sí àfààní àdánù ẹ̀rọ lọ́fẹ́ lẹ́yìn pàtàkì tó rọ̀ gbọ́dọ̀ gbọ́dọ̀ akóniwa olùkówa gbọ́dọ̀ ní ẹlẹ́kẹ̀jì náà àlè ìṣiṣẹ́ àbúrò wà bẹ́ẹ̀ àwọn tí àyẹ̀ kọ́ wọ́n tí àyè kọ́ wà nílẹ̀ so aláǹfààní àti gbogbo bá ti sùúrù tó ń èkì kó lọ èkó lọ ká àwọn àbẹ̀rẹ̀ wọn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ní ìyàwó ọkọ tó já sí pé ṣé ó lẹ́tọ̀ọ́ fún ọkọ kí ó sọ fún ìyàwó rẹ̀ pé sáláàlì tó ń bà bóyá ìyàwó ti fẹ́ lóyún ti fẹ́ títà àbẹ̀kọ̀ tó wọn lọ sáláàlì ṣé ó sọ fún ọkọ nítorí ó máa tàbọ̀ lápá sí nínú sáláàlì àkóso pé iye tó lè ná nínú sáláàlì rẹ̀ yàrá bá kó àbí àti máa ń lọ sí ilé báyọ̀ ilé báyọ̀ kókó ọ̀nà àkọ́kọ́ nìyẹn. Báà bọ́ sọ̀rọ̀. Máa ẹlẹ́kẹ̀kì, wọ́n ní kí ni ìjìyà tó wà àbí kí ni ojú tí ẹ̀sẹ̀ fi wo kí obìnrin ó tó ìgbì orúkọ rẹ̀ lẹ́sà tó ọ̀dọ̀ ọkọ rẹ̀ tó ní tó ń ọba rẹ̀ tẹ́lẹ̀ bóyá Halima Abdulkari nípa tó wà sí Abdulkari ni wọ́n ń jẹ́ Halima Abdulkari kí ìdájọ́ tó wà bẹ́ẹ̀. Wọ́n ní obìnrin tí ó padà sí sọ́bà pé ọkọ òun ò lè bímọ, àìlè bímọ àwọn àìlè bímọ ń bá ọkọ òun dà. Obìnrin náà ṣé ó ṣe ìgbésẹ̀ lè dìbọ́ọ̀tì àbí àbí kíkọ́ òun lè ṣe dìbọ́ọ̀tì. àti ọkùnrin náà tó ń lóòrùn kan obìnrin kẹ́ẹ̀kẹ́ta jẹ́ náà mọ́kọ̀ ẹ́ mọ́kọ̀ ẹ́ mọ́kọ̀ ẹ́ dàbò. Wọ́n ti kọ́ ìdáwọ̀ lọ́kọ́ tí àwọn ilé sọ, ìjọ́ àwọn ilé. Thank you. Náà wọ́n lè lọ sí ọ̀rọ̀ ẹ̀rí ká ló gbọ́ọ̀bù ní fún ọ̀dẹ̀ sí ọ̀rọ̀ ẹ̀rí tó bèèrè lọ́gbọ́ọ̀bù. Àgbà pàtó èèyàn pupa. Wọ́n lè ní kí ìdájọ́ ìfi ẹ̀sọ́ sí ọwọ́ àbí kí ẹ̀sọ́ ọwọ́ tó hàn. Wọ́n ní bàbá kẹrin ó fi ẹnìkan bímọ tó àbá wá ní ọ̀dà wọn ni wọ́n ti wá ṣe ìkómà wọn ni wọ́n ṣe kọ́mà fún ọmọ ẹ̀ ọjọ́ mẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe ìkómà náà wọ́n wá sí ẹ̀dọ́ láti máa wá sọ̀rọ̀ kí ọjọ́ kéde àwọn ti fi ń àfihàn ọ̀dọ́ wá ní wọn ọ̀gá ìrìn àwọn sì fi àwọn àbábà tó wá ṣe ní mẹ́kọ̀ọ́ àwọn ní bàbá padà wá gbà pé kí wọ́n so kí wọ́n fún àwọn ọmọ ní ọjọ́ kejì kí wọ́n ṣe àwọn tó lẹ́gbẹ́ wọn nínú àmọ́ pé wọ́n ta àti kò tó jẹ́ ìjọba kí ni àwọn ẹgbẹ́ ìjọba ìjọba wọ́n ti dékè ní sáàmù sọ pa palestine àti abẹ́rẹ́ náà ní wọ́n sàkó àwọn ní wọ́n ti. wọ́n ní ṣé ìyàwó àti ìyá tí wọ́n lè máa ṣe ẹ̀yà látọ̀ náà tó ṣe wọ́n sí ìyá kó wá láti kó má máa gbé ní ọmọ rẹ̀ náà tó máa gbé ọmọ rẹ̀ kó wá láti ìyá látọ̀ náà ìfọ́nà ń lò àti ìyàwó àti ìyá gbogbo ọ̀dọ́ ọ̀bẹ̀. غير alákòókò ń tọ́tọ́ tọ́pọ́ kó máa ṣe bọ́ bá ti fẹ́ nínú owó ìyàwó rẹ̀ ọkọ̀ òfin ọlọ́run bá gbà kóbìnrin olówó tiẹ̀ ọkùnrin náà olówó tiẹ̀ lọ́rọ̀ jẹ́ ìrìnà sí ìbọn mímọ̀ tẹ́sẹ́bú wọlé nìkẹ́ ìrìnà sí ìbọn mímọ̀ tẹ́sẹ́bú báwọn òjòbìnrin lọ́nà láti lówó lókun ìgbà tó bá ti kọ́nà tó fẹ́ gbà lówó ọ̀nà tí ò di ẹ̀sẹ̀ ni ọ̀nà tí ò di kókè tí ó fi takò tọ́lọ̀ tí ó fi takò tànàbì sọ̀rọ̀ bá àwọn àlejò àlejò sẹ́lẹ̀. ṣùgbọ́n àti ìtàn wá látọ̀dọ̀ ànábì sọ̀rọ̀ bá àwọn àlejò àlejò sẹ́lẹ̀. sẹ́nàbì ti sọ wípé ọ̀tọ́ sí obìnrin láti sí nǹkan kan nínú dúkìá rẹ̀ láì kò gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀. àdéhùn yìí ó yẹ ká gbọ́ yí dáadáa. ẹni tí bàbá gbọ́ yí dáadáa orí kọ̀dílá lò kò tọ́ sóbìnrin láti sí nǹkan kan nínú dúkìá rẹ̀ láì kò gbàyọ̀ǹda lọ́dọ̀ ọkọ rẹ̀. àdúrà ti pé owó obìnrin ti ti ti ọkọ rẹ̀ obìnrin náà ló sì lówó rẹ̀ kò sì tọ́kọ́kọ́ bí tí wúlò kéré ma kọ́ náwó mú kankan nínú owó ìyàwó rẹ̀ láì jẹ́ pé ìyàwó lọ́gbà pọ̀npọ̀ ṣùgbọ́n owó ìyàwó ni nínú àpọ́nlé àgbéga tọ́lọ̀ wọn bá ṣe fóbìnrin òun náà ni wípé owó rẹ̀ yún kò gbọ́dọ̀ bòyàn kò gbọ́dọ̀ yáyàn kò gbọ́dọ̀ fi ra nǹkan kan àti lẹ́yìn ìgbà tó bá gbà yọ̀ǹda ọkọ rẹ̀ nítorí pé ìsìláàmù pọ́n kọ́lé gẹ́gẹ́ bí òfin fàbùkù kan ìyàwó náà owó rẹ̀ ni wọ́n ló ní ṣùgbọ́n tí wọ́n bá sọ fọ́pọ̀ gbà yọ̀ǹda lẹ́nu ọkọ pé tó ti kó fi ṣe ní kó fi ṣe kò ní máa náwó nàkúnà kò ní máa fowó ṣe ní ọ̀tọ̀ ìjọba ta obìnrin ta owó lóòótọ́ gbogbo owó táwọn èèyàn máa ní dáná bí terere láyò obìnrin lè fi ra ìpajú àti ìpamú wórówóró ẹsẹ̀ tí gbogbo mílíọ̀n yìí yọ wá tàn ó máa ń bi léèrè pé báwo òun rà para òun tó ra ago òun tó ra bàtà kíníkíní owó tó ẹgbẹ́rú rẹ̀ lọkùnrin ní ó lè tẹ̀tẹ́ di alájà máa wọ́n wá parí rẹ̀ sórí ìpajú ìpamọ́ àti ìpàdé subhanallah obìnrin ló lówó ẹ̀ wọ́n ní kó gbà yọ̀ǹda lọ́dọ̀ tiẹ̀ nítorí kó lè bá a máa nàwó títí tí ọ̀yẹ́ kọ́ na sí. ìwọ kan alára tí wọ́n gbà yọ̀ǹda lọ́dọ̀ rẹ̀ wọn ò lẹ́tọ̀ọ́ láti mú kọ́pọ̀ nù owó rẹ̀ àbí kọ́pọ̀ láti bọ́ ní nǹkan kan nínú owó rẹ̀ lé ìjọba tó ṣe jẹ́ wọ́n ní tọ́tọ́ kóbìnrin kó yí ọkọ rẹ̀ padà lórí kọ́ba àlọ́kọ kọ́tọ̀ orúkọ bàbá yín lẹ́ẹ̀ máa jẹ́ títí láéláé ẹ gbọ́dọ̀ yí ọkọ bàbá yín padà sí tọkọ yín fóun ló ti lè jẹ títí ọkọ yóò wá sọ fóbìnrin pé kó sọ orúkọ tó ń di sọ́ọ̀nì ó sì tún máa bóbìnrin lò pé bàbá rẹ̀ ni wọ́n ní ṣé bọ́kàn ni wọ́n ọmọ bàbá kálukú ni kálukú ọmọ jẹ́ títí láéláé àmọ́ wọn wọ́n máa pé lágbájá ìyàwó tàmẹ̀dù. bẹ́ẹ̀ lẹ́sìn ibi tí wọ́n sọ pé àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam wọ́n lé ní wọ́n gba àdéhìí wa látọ̀dọ̀ Aisha zawji nabiyyi sallallahu alaihi wasallam ìyàwó ànábì sallallahu alaihi wasallam. àmọ́ wọn sọ pé Aisha Muhammad ọ̀sẹ̀lẹ̀ rí. gbogbo wa ni tiwa wọn lọ sọ pé ud'uuhum li aaba'ihim kálukú bàbá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkọ àtàwọn òyìnbó ni wọ́n ń tẹ̀lé nítorí pé nínú àti òyìnbó sábà ti pé orúkọ obìnrin ọkọ rẹ̀ ní ọ̀tẹ̀lé òyìnbó náà tí wọ́n gbẹ́ díẹ̀ ẹni tí wọ́n lọ kọ MRS MRS yẹn túmọ̀ sí kí ni náà mrs ó túmọ̀ sí ìyáàfin lágbájá àmọ́kẹ́tì gbogbo gbaná máa ń fi mrs síwájú ẹ̀ àti òyìnbó nìyẹn ìsìláàmù náà bínú kọ́ sọ pé lágbájá o ìyá àfin lágbájá ẹ̀ dárúkọ ọkọ rẹ̀ àmọ́kẹ́tì bẹ́ẹ̀ làwọn èèyàn ṣe o wọ́n bá sọ pé Aisha Ibrahim tẹ́lẹ̀tẹ́lẹ̀ jẹ́ Aisha Ahmed kí ló wá sọ Ibrahim jẹ́ Ahmed wọ́n ló ti lọ́kọ ni àtọ́lá ní òkú ẹni tó nìkan bá ti mọ kọ́kọ́ òun ó ní àléébù lára eléyìí tí ò ní jẹ́ ó bímọ bóyá tọ̀ rẹ̀ lẹ fẹ́ǹsì wà lẹ́nu rẹ̀ látọ̀jọ́ tó ti pẹ́ ẹ wá ń hàn pé obìnrin yìí gẹ́gẹ́ bí ìwádìí hospital tí wọ́n ṣe obìnrin yìí gbádùn arọ́kọ làlébù wa obìnrin yìí náà ti sọ̀dájú kìí ṣe kà ó ti ṣe sùúrù bọ́kọ̀ yìí tọ́dún gbọ́rọ́ yóò da gbogbo oògùn tí ń lò yóò yí padà ọlọ́run ní kọ́ da kò yí padà islam gbà obìnrin yẹn ọtọrọ lọ́dọ̀ ọkọ̀ọ̀kọ̀ kò ń lẹ̀ tí ọba kọ́ lẹ̀ islam gbà obìnrin yẹn kọ́kọ́ dà torí òfin ìṣeré àtúnṣe yìí pé àǹfọ̀rọ̀ rẹ̀ yóò dà ìnira tí máa ń níyàn lára gbọ́dọ̀ gbé kú obìnrin yẹn kọ́ mọ́ parí ayé ẹ̀ lórí ìdíkọ̀ lọ́mọ ọ̀nbẹ́ni ọmọ ọ̀sẹ̀ lè ṣẹ̀ráyà wọ́n máa lórí ọkọ nìkan wọ́n máa ti kárí ilé ọkọ ò ní bí ìyàwó náà ní bí à lọ́lọ́kọ mi. ọlọ́run ti máa ń ṣe ń gbà mí. nọ́mbà tún kábà wọ́n yí ẹsẹ̀ kọ̀ọ̀rọ̀ ọ́ lọ́gùn ní wọ́n àkókò lẹ́nu ní sàdẹ̀. obìnrin lè lọ fẹ́ nìkan wọ́n jẹ́ pé kò mọ́sùn jẹ. ọkùnrin náà fẹ́ lónìí kí àwọn tiẹ̀ náà má mọ́sùn jẹ torí pé fáàmù lò kò lò gbogbo eléyìí experimental work ni ìnàmà àmùrùnà lè ṣẹ́yẹ ìdá ọ̀rọ̀dẹ̀ náà wọ ànàkó lẹ́lẹ́ ògùn báyọ̀kù ọlọ́mọba fẹ́ fọ́dọ̀mọ yá ọ̀dọ̀mọ lè jẹba ẹni tó kọ ìyàwó rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀kan náà àtàkàtà ni o ọlọ́run bá wọn máa ń ṣe bẹ́ẹ̀ àtàwọn haúsá láwọn ẹgbẹ́ wa ń tòsí wa bì. Táwùsá bá fẹ́ pọ̀ ìyàwó ẹ̀. Yọ fẹ́ ṣe lọ́nà tó fi ni yóò fi kọ́. Kò ní sọ pé ó ń kọ́ lẹ́yọ̀ kan. Yọ sọ pé òyin sékì kókò òun kọ́ mẹ́ta. Lódà gbogbo ẹ̀yin alátùnfẹ́ ẹ̀ ní orí ìgbàgbẹ́ sàkóso lórí ẹ̀ mọ̀ kálukọ́ máa lọ tẹ̀. Arúgbó abáwọn náà ti máa ń ṣe nìyẹn. Báwo mi lè sọ pé ó ń kọ́ lọ́ndrẹ̀ẹ́? tẹ́bá ní mẹ́ta nìkan lọ bá lè ajẹ́ pé hundred minus three ninety seven kọ́ máa lọ ní gbó ẹgbẹ́ àti kọ́ mẹ́ta. àwọn ètò pọ̀jù nínú àwọn olùmẹ̀sìn Islam wọ́n ní sọ bá ti sọ pọ̀ ọkọ ìyàwó rẹ̀ mẹ́ta lẹ́ẹ̀kan náà méjì lẹ́ẹ̀kan náà tó ti fẹ́ èsì wẹ́ẹ̀dì dá máa fi ṣeré. nítorí pé nǹkan ọ̀fẹ́ òun náà là ń fọ̀. àwọn kan ti sọ pé rárá sọ ma sọ pé mẹ́ta ẹyọ kan náà láti rò kí ló dé olúmọdéláyé ànábì sallallahu alaihi wasallam àti níbẹ̀ àti láyé ìjọba Abubakar àti bẹ̀rẹ̀ ìjọba Umar ọgbẹni tó bá sọ fún ọkọ ìyàwó mẹ́ta ẹyọ kan wọn máa ṣírò rẹ̀ lẹ́yìn Umar ni Umar wá rí i pé òun náà ti kọ́kọ́ lò bẹ́ẹ̀ ó wá rí i báwọn èèyàn fi gbólóhùn yẹn ṣeré púpọ̀ òun wá rí pé ẹni ti fi mẹ́ta mẹ́ta náà tó eléyìí làwọn olùmọ̀tọ́kọ̀ mu. tó a ń sọ pé tá a bá fura mọ̀ ọkùnrin yẹn ọbẹ̀ máa kò fi ọlọ́ọ̀tẹ̀rẹ̀ ni mẹ́ta ikọ̀ tó mẹ́ta. àmọ́tá bá rí i pé kò kò fi ọlọ́ọ̀tẹ̀rẹ̀ àìmọ̀kan ní dàrám á sọ mẹ́ta rẹ̀ ikọ̀ tó wà. eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní sí ọ̀ràn yẹn ní kóbìnrin kọ́ máa wọ ìbọ̀wọ́sọ́wọ́ rẹ̀. kì í sọ̀rọ̀ yẹn àmọ́ ọ̀nà yẹn ni kò bu ọwọ́ rẹ̀ kó ọba àti blanketi òpè lọ́rùn kan fo gbogbo ọwọ́ rẹ̀ so torí pé àwọn míì ní sin wọ́n fẹ́ tẹ̀bà sí bólú lórí ká máa wọ ọlọ́run ní kó wọ wa fi tó bẹ́ẹ̀ náà ni ah, fóònù ní ṣeré àti lè sọ ipe bo ojú rẹ amọ́kọ́tò ń bọ́ pé tí ẹsẹ̀ rẹ lẹ̀ tí ọwọ́ rẹ lẹ̀ àwọn ẹlòmíì gan ní ìsìn tó máa wọ jìlbáàbù wọ́n tún á dára sí apá àwọn wàá wà báyìí lọ ẹ̀wò ẹ mà pé ọkọ lóní ká bojú sí ọ̀gá jẹ́dọ̀ yìí gan wọ̀n gbá ìtumọ̀ rẹ̀ ni ẹ̀ ń torí pé ìwà a máa júwe téèyàn sọ ń gbà mí ìjà hàn lọ. torí ẹ̀ islam ò pé dandan kọ́ ọgbọ ìbọ̀wọ́ àmọ́ ní dandan kò bu ọwọ́ wọ́n ní sọ́mà ń sọ̀tọ̀tọ̀ wọn kọ́ mẹ́tì ẹ̀sọ̀tọ̀ sí ọgbọ́dọ̀ hàn kẹ́ẹ̀sẹ̀ rẹ̀ ọgbọ́dọ̀ hàn wọ́n ní bàbá tó bí bàbá ọmọ ọsọ pé òní wọ́n ti wá kó ma ma lọ́jọ́ keje àmọ́ àkíkọ̀ òdìjọ́ kẹjọ àwọn kan ní pé nǹkan tí mi ọ̀gá lẹ́tọ̀ọ́ sí èyí ti tipátipá sọ fún lẹ́tọ̀ọ́ wọ́n kọ́ ló bímọ náà bàbá tó bímọ ni wọ́n bí bàbá láti jù lẹ́yìn náà sọ pé ní àkíkọ̀ kìí ṣe àjọyọ̀ tẹ̀sí ẹran tí wọ́n ní kẹ́ ni wọ́n pè ní àlàkíkọ̀ apá kan nínú àwọn olùmọ̀lò fún kíkẹ́ àwọn èèyàn wá jẹun ṣùgbọ́n jìnnà àkíkọ̀ ní ká pẹran ọpẹran jọ keje ọsọ máa rẹ ló kọ níjọ́ keje yẹn tó ọba dáadé òdìjọ́ keje ó sì parí fọmọ níjọ́ keje yẹn àmọ́ ọ̀rọ̀ yìí pé ọ̀dọ̀ mi lẹ gbọ́dọ̀ tí wàá ṣe ọmọ lè bàbá rẹ̀ lé o àmọ́ kò sí kíláàsì mbẹ̀ ìwọ̀n apẹ̀rẹ̀ wá lé ìwọ̀n apẹ̀rẹ̀ síbi tó ti lè pẹ̀rẹ̀. bọ́sẹ̀lẹ̀ ọjọ́ pé ọjọ́ kejì ti jọ́ kẹjọ ọ̀tà kò fi ọlọ́ ìjọ méje ò lè di jọ́ kẹjọ. bó tilẹ̀ jẹ́ pé bó láti sírò ọjọ́ kejì ìgbà lọ́dọ̀ àmàlìkì yẹ wọ́n sọ fún gbogbo ọmọdé ẹ bá sí ẹ̀ lọ́jà ni ó tó yọ ẹ ka ọjọ́ yẹn ní one nígbà gbọ́dọ̀ àríkà pé yan ní five forty ẹ wá bí ma ní five thirty five ajẹ́ pé òní ní four níjọ́ lọ́jọ́ kejì ó pè yọ mọ̀ sà ọjọ́ sátidé kẹbà wá bí ma ní five forty one ṣẹ̀fà gbọ́dọ̀ àríkà yan ní five forty ẹ̀ ní ka òní ọ̀dọ̀ màlìkíyà àjẹpẹ́jọ́ òní jọ́kejì ó pè ọ̀dìjọ́ sunday tẹ̀rọ̀rọ̀ kékeré yìí ọwọ́ àánú màlìkíyà kí ni wọ́n fi máa sírò rẹ̀ yìí pé monday for monday sunday for sunday àbẹ̀rẹ̀ wa jùmọ̀á kọ jùmọ̀á àwọn ọ̀fẹ́ wò pé nígbà lùfájà ló kó yọ ni àbí lẹ́yìn ìgbà tá lùfájà rí yọ pàǹdìlẹ̀ ọ̀rọ̀ tí màlìkí àgbọ̀wọ́ ọ̀tẹ̀lé táwọn ẹ̀kẹ́ ti làwọn mú níjọ́ kẹ̀kẹ́ gbogbo ó ń di ọjọ́ kẹjọ. àwọn bàbá wọn mọ̀ nípa àwọn àfa yìí gbà wọn sẹ́ńtì sí òun rẹ̀ fún wa torí bẹ́ẹ̀ làwọn náà sáré ká fi bí gbogbo ọmọ wọn bóòlù ẹ̀yìn ọmọ òsè wá dé lẹ́gbẹ̀ẹ́ kìíní kà gbọ́yé. bẹ́ẹ̀ ni jẹ́ káwọn ọmọ ẹ̀ ti bá ti bá wọn bàbá wọn àgbọ́yé làgbọ́yé lọ́mọ jẹ ẹ̀yìn ọ̀gá ni ẹ̀mí lẹ́nu ẹni tó bá ni lónìí ìjọ keje la di sọkọ gbọ́dọ̀ di ìjọ kẹjọ ìtọjọba ó láti máa sí rojọ méje òun náà nígbà ìwọ ọmọdé àbí o lásìkò tó jáde sí fóònù ti wà bí ò ti wọ òun wà lásìkò tó jáde sí á sọ ike òní ní fọ yéésà gbájà rí táwọn ọmọ àdìsí àti oríkè gbogbo gbàdúrà bá wà ọjọ́ náà là wà ajẹ́kọ̀ọ́ ní nígbà òbí dọ́kẹ̀jì ọ̀rọ̀ àpè lọ́ba di yọ ọmọ sá. tá a bá bí ma lẹ́yìn ìgbà tó rùn wọ̀ lónìí ajẹ́pọ̀ láàrin pọ̀ nígbà òbí dọ́kẹ̀jì ó pè lọ́ba di jọ sọ́ọ̀lì lọ́ba ti máa ṣírò rẹ̀ mọ́. má sì torí pé ìwọ wá jẹ́ bàbá tuntun ajẹ́ bàbá olójo ọ̀dà kàmà kó mọ́ ọmọ rẹ̀ máa tẹ́lọ̀. lẹ́yìn wá gbà bàbá sẹ́yìn bá bí ma ṣe ẹ ma ṣe ń jọ́kẹ̀jọ́ ó ma ṣèmi lélẹ́yìí ọ̀pá ẹran jọ́kẹ̀jẹ́ ọ̀tọ̀ ọmọ rẹ ló kọ wàá parí rẹ̀ tí wọ́n bá wá fẹ́ lu ẹran báwọn fẹ́ ti ṣàjọyọ̀ kó gbé olùkóyè bàbá sẹ́yìn ra kùlátò mi dọ̀là tí wọ́n bàjẹ́ ẹni tí ṣe é lẹ̀ ká kọ̀ọ̀kan mi. Ṣé ìrẹsì lè má mú yọ̀ọ̀ bá ń pẹ̀rẹ̀? kápẹ́ ẹbí màá sí tani máa bá yín pa ẹ̀ dáhùn ẹgbẹ́ ti di máa ní ìdánilọ́gbọ̀n ọ̀pá jọ́nà wọ́n náà fẹ́ ṣe máa nu àwọn ọ̀fẹ́ sọ àbúrò wọn lọ́pàá rẹ̀ ọ̀pá kúra rẹ̀ láyé jọ àwọn àfa àwọn lè má mú ní máa bá yẹn pa mọ́tò ti gbó gbogbo kun ti já láyè kúra rẹ̀ ti gbẹ́sìn yìí ìwọ lọ́pàá kan rẹ̀ lé ìjẹba ẹ wàá tu bàbá inú ẹ bẹ̀ wọ́n bàbá gba tiwa ni àgbọ̀ ìtọ́lọ̀ ń gbé dé yìí ẹ̀mẹ́tò bàálù ló fò máa wá lọ láì jẹ́ pé àwọn náà wọ bàálù bàálù bá ti fowó ìṣẹ́wọ́ sí o ilé ìjẹ̀bù ti sè bàbá rẹ̀ náà ti kọ̀ ẹ̀kọ́ pé ẹ máa lò báyìí má lè jẹ́ pé mílíọ̀dà ti máa ní ìsìn irú tiwa ni bàálù á pàdé pẹ́kọ́ lọ́pẹ́ di màmá ilé ìjẹ̀bù ti wọ́n ní family planning láti ṣàlàyé pàdé ó ti pọ̀ ó ti pọ̀ islam ọ̀farama rákẹ́sílẹ̀ kan fẹ́ ṣe nítorí wípé ẹ̀yin ọ̀fẹ́ bí mama ẹ wá fòpin sọ́mà àmọ́ tó bá ń tẹ́ fẹ́ distance ni ibi ọmọ ẹ̀yọ ọmọ oṣù méjì ni sábà lóyún lọ́mọ oṣù méjì wàhálà ni sọ ẹ̀wọ̀n àrọ́rá ń níbi àti máa dà sí àwọn oyin la kọ́mọ́bà doyún islam ọ̀kọ́ àmọ́ náà wò lẹ́wọ̀n ń gbà ẹ̀fẹ́ kẹ́ ẹ bí máa lé kẹ́ lóyún lọ́mọ oṣù méjì ẹ̀fẹ́ lóyún lọ́mọ oṣù mẹ́ta àwọn akọ́nà wò lẹ́ ń gbà táwọn oògùn tó ń fún ọ lọ́sibítù lẹ́ ń lò ẹ má lò ó burú àwọn oògùn tó máa ń fún àwọn obìnrin yẹn ó burú lọ́kàn máa ń ṣe nǹkan oṣù gbogbo gbà ní. ó bá padà sọ sísù wọ́n lè sọ fún kẹ́ gbogbo ẹnu rẹ̀ máa fi sọ̀rọ̀ ni àwọn oníṣáájú tẹ̀sí mílíkì náà máa jẹ́ jẹ́ndó òbí ìjọ máa ń di àpò òbí wọn àkàràmọ́kọ́mọ́ wá àpò òbí òkun fẹ́jẹ̀ gbogbo èèyàn bá rí fúlọ́ ra àbúrò rẹ̀ ìjọ máa ń síbọ̀ wọn lápá bí abẹ́rẹ́ ọ̀ràn báyìí orí burúkú yẹn máa fọ́ obìnrin àtàárọ̀ àtàlẹ́ orí fífọ́ orí fífọ́ wọn bá ti yọ abẹ́rẹ́ ọ̀ràn kò ní gbádùn lẹ́yìn àti lọ́rọ́ ti àpò òbí sí wọ́n fẹ́ fi máma nìyí abẹ́rẹ́ ọ̀ràn ọ̀fẹ́ bí màmá ni. bẹ́ẹ̀ náà ni tí òsì burúkú ẹ máa ń kó bẹ́ẹ̀rù mi tó yàn nídú ma nígbà tí ọba lò ma. rẹ̀ ìlú kan láfíríkà yìí náà ni I think Zambia. olórí wọn sọ pé gbogbo family planning field kan kó wá sí kọ́ńtì òun kọ́ gbọ́dọ̀ kó wá mọ́. àwọn òsì pọ̀ tó yìí kọ́ ẹ káwọn ọ̀pọ̀ ẹ wá ti fẹ́ máa bá yé wa dé. dé ẹ̀yin òyìnbó ọ̀daràn ẹ̀ ń fáwọn obìnrin lẹ́bùn tí wọ́n bá ti bí máa lù sí family planning àwa lẹ́ ń kó wá fún òbí ma méjì wọ́n ní ọlọ́dọ́ máa dúró àwọn ìjọba wa wọ́n ti parọ́ wọlé ọ̀pọ̀lọpọ̀ ayé tí ń ṣe gómìnà lónìí ọmọ kejìlá ni lọ́dọ̀ bàbá rẹ̀ wọ́n sì ní kí àwọn obìnrin ọdọ́ máa dúró látòrí méjì àbẹ́ẹ̀rí pé wàá yín dáa pọ̀ lórí di eléyìí ọmọ tọ́lọ̀ wọn bá dá gbogbo oògùn tí wọ́n bá lò kọ́ran àfi tọ́lọ̀ wọn bá fẹ́ dà ẹ má lóògùn kóògùn ẹ gbà fọlọ̀ wọ́n ní ṣe ìyá ọkọ àti ìyàwó ọmọ tí wọ́n lè máa gbé yàrá kan náà pọ̀lọpọ̀ ẹni tó ṣe béèrè yẹn àwọn náà tó fẹ́ ṣe béèrè nígbà tí gbogbo yẹn ń ṣe béèrè orí béèrè wọn kò ní ìtumọ̀ ìyá ọkọ àtìyàwó ọjọ́ ń gbé yàrá kan náà ó ti tọ́kọ bá fẹ́ rí ìyàwó rẹ̀ kọ́ kí lásọ̀ fún yà ẹjọ́ mọ́mí ẹ̀ excuse wa àbí ẹ̀kọ́ ọlọ́mọdé ara ìdá ọ̀rọ̀ amábáyà kò lè yàrá lẹ́nu ẹ̀ máa pé lẹ́kọ̀ọ́ mi kò sí nǹkan tí ìṣẹ̀lẹ̀ lẹ́kọ̀ọ́ mi bàbá kan kan sọ fún mi ládùúgbò kan lẹ́kọ̀ọ́ mi ó lóun fẹ́ ṣèbéèrè kan ó lẹ́ béèrè tó ní actually ó ń gba yàrá kan ládùúgbò yìí yàrá tó ń wá gbà yẹn ojú á shift lọ́lọ́ àwọn wọ́n á fi yàrá ńlẹ̀ fọmọ ọmọ ọkùnrin inú yàrá lọ́fẹ̀yàwó wọ́n bá ti wá wá sẹ́kù yàrá náà ló lóòrù dé sí ẹgbọ́n ọkọ àtìyàwó wà ń bẹ̀ bàbá ọkọ náà tún máa bá wa gbé bẹ̀ ẹ̀ lókè tí ọmọ yín bá fẹ́ báyàwó rẹ̀ ní sáà ní kọ́. ó ní tó lẹ́pà béèrè nìyẹn ẹ̀gbọ́rọ̀. a bàbá ẹ̀ ń torí ẹ̀ẹ́dùn ọ́ ètò dandan ní ká gbèpò àbí dandan. lórí ní ìṣe ẹlòmíì owó náà làwọn alẹ́kọ̀ọ́ ẹlòmíì ò sá. gbogbo àwọn ìlú wa dá wá ọ̀pọ̀lọpọ̀ ìlú àtìyá ọkọ àtìyàwó atọ́kọ́ wọn wá sí kẹlẹ́ fún ọ̀rùn. ọkọ tí ẹ bá mú ọba mú bí tí wùlé ókéré mà kó ń torí di eléyìí báyìí ẹni tí ilé èkó bá sì ti kòrò fún kòrò táyé wà kòrò dídí ẹ̀ fá àyè sì wà lẹ́pẹ̀ẹ́ fá àyè wà bàdágìrì fá kó ń torí di ilé ẹjẹ́ àmọ́ ṣìkì náà látọ̀ má pèsè òbí kan náà island island kíríkírí lákùnmọ́ bọ̀ wá bì eléyìí jẹ́ bó ti jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك ọba ya ọba náà sọ bàbá fún ọ̀rọ̀ ọba ya ọba náà sọ bàbá fún wa ìṣọ̀wọ́ ní lórí ìwé ìṣọ̀wọ́ ìṣọ̀wọ́ lórí ìṣọ̀wọ́ lórí aláàbò sí ọjà náà lọ́nà ọba ya ọba náà sọ bàbá fún wa ọba ya ọba náà.